nǹkan tó máa fi ojú ẹ rí nínú òtẹ́ yìí máa jẹ́wọ́ fún ẹ pé ọmọ ìjẹ̀bú pọ́nbélé ni nǹkan tó máa ṣe kò sí nọ́ọ̀tì tó máa ṣe fún mi ṣe ti gbọ́ nọ́ọ̀tì bàbá ò lè ṣe fún mi èmi kàn máa kọ̀ mọ̀ pé ọmọ ẹ̀gbá ni mi ṣe ti gbọ́. sáwọn ta ni. kí ni pírọ́blẹ́mù yín ṣé àwọn kò tẹ̀lé wa ni tẹ wá ń bára yín jà mí báyìí kí ló ń ṣe yín náà ṣe fẹ́ẹ́ máa fi tí kẹ́ máa fi disturb àwọn customer ni tí wọ́n jà wá rí yín pẹ́ ìbẹ̀rẹ̀ ẹjọ́ lọ́ọ̀ ó ti tó ẹ̀ tí wọ́n jà wá rí yín sí yín kí lẹ fẹ́ máa sọ ẹ sì wà lẹ́nu ẹ̀ kò sí wàhálà ẹ máa padà pick up o ẹ ṣe ní take two tó rà nǹkan fún yín ẹ̀ ń parẹ́ manager ti dé ṣé bá ń bá yín sọ yẹn gbọ́ ṣé bí gbogbo yín wà náà ṣé bá ń bá yín sọ tí gbogbo yín tẹ̀bẹ̀rẹ̀ sí ní pariwo sọ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá ti kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ ti títí ló manager ò tí dé manager ì dé. yé ṣe wá fi bí ṣubú ni. bí mo kàn fi yín tú yín ká mọ tú lé irọ́ ká ni ìdùnnà kí ló fa wàhálà báyìí ẹ wá kóra yín sí bí ń pariwo kí ló fà bébì aṣẹ́wó ni nà aṣẹ́wó ni. aṣẹ́wó wa o ẹ nà ah, ó ní ṣífù kan tó máa ń wá mi wá lálálẹ́ ó dẹ̀ mọ̀ pé mi àti ṣífù yẹn wà lórí ọwọ́ opportunity pé mo dá àwọn customer lóhùn tí wọ́n wọnú yàrá ṣífù mi bá lórí ṣífù mi. níṣòro ọba òun lórí ṣífù àbọ̀ bá ṣífù lórí. ọba òun lórí ṣífù. ẹ ṣe pé bí àwọn customer ṣe máa ń wá bíi náà lẹ́yìn iṣẹ́ yìí náà tún máa ń ṣiṣẹ́. Ah, èèyàn mi ni ṣífù ṣá. èèyàn ẹni ṣá. ó dẹ̀ mọ̀ pé mi àti ṣífù wà. ẹ ò mọ nǹkan tèmi wàá fèsì to to avoid embarrassment òun nìsín kò kúkú tí ì ní kankan ó ṣeé ṣe kó jẹ́ pé sífù ni ó padà fẹ́ yóò wọ́n fẹ́ òun sálọ ọkọ lé. ẹ sọ pé àjọ wà nílé ọkọ náà àwọn méjèèjì ṣé ìrọwọ́ mi àjọ wà nílé ọkọ ni so èmi mo ní ṣíf. òun náà wà nílé ọkọ bẹ́ẹ̀ ni mo gbé o ọkọ tiẹ̀ tí máa gbé ọ wálẹ̀ kọ̀ọ̀kan ni mo rí

ẹ bá mi jí ọmọ bá ń jẹ ẹ bá mi jí ọmọ bá ń jẹ pati mo ti gbé bọ̀ ah! ayé mà ti bàjẹ́ ọlọ́run mà ṣàánú mi ṣérú àwọn téèyàn ọ̀fẹ́ rí ìbáyìí nísìn àtọ́bá ah, kọ̀ràn èmi ẹ wọ́n ti balẹ̀ ayé jẹ́ ẹ lọ́kọ̀ ńlẹ̀ ẹ tún yàn lẹ̀ ẹ wá tún jà sí sífò ń ẹ fẹ́ para yín lórí sífò ń àwọn méjèèjì wọ́n sì ń jà lórí sífò ń sífò sífò tó jẹ́ pé tẹ̀ ní ẹlẹ́ni ní máa kẹ́ra rẹ̀ wá bí ni tó bá wà torí ẹ̀ náà ni wọ́n fi ń wà lórí rẹ̀ kó lè ṣe nǹkan kan bó bá ti àlọ́ òkú mọ́ wọn lọ́wọ́ nǹkan báyìí tí ẹ̀ pa bàbá ń bàbá bí. ẹ ṣe ṣiṣẹ́ ń gbowó oṣù ìyàwó ilé ìyàwó ilé for that matter. obìnrin obìnrin mo rí i pé afẹ́fẹ́ ti fẹ́ bá àti rí fún rẹ̀ dìé so gbogbo bí mi ṣe ń pè ẹ́ lálẹ́ àná tó gbé kọ́ mi àṣé rúùmù ṣífù yẹn ló lọ sí i jọ kí ló fẹ́ gẹ́ẹ̀nì náà ẹwà kí ló fẹ́ gẹ́ẹ̀nì lórí èlò ẹwà lórí èlò tó fẹ́ fún ẹ ló ń ṣojú kòkòrò káti ẹ wá sọ pé ọkọ ẹ ọkọ lé ẹ ó wá mọ̀ pé òun ìṣerú nǹkan bẹ́ẹ̀ ẹ jọ explanation wo ló fẹ́ fún ọkọ lé ẹ gan báwo ló yẹ fẹ́ sọ pé nìyẹn jẹ́ sí ẹ. so ìwọ náà mọ̀ pé ilé ọkọ ni mo wà ó dẹ̀ ń kó bomi àbí ṣé o lè káyé ìgbà tó ti gorí mi àbí tíyàwó lè tiẹ̀ bá gbọ́ ní pé mi àti ẹjọ́ ń kó bura wa bọ́ọ̀lù ṣe fẹ́ kó fíìmù kí là ń sọ tó ń sọ lẹ́nu kí ni problem ẹ̀ yẹ kí ìyàwó lèmi ṣé o fẹ́ lọ sọ fún ìyàwó lèmi ni ibi iṣẹ́ la wà yìí ìyàwó lèmi ò lè gbọ́ nǹkan ìwọ ni kò ṣe kí ni ìwọ ni kò fi ọwọ́ ẹ̀ síbi tọ́wọ́ ẹ̀ ń gbé jẹ́ kójú ẹ̀ máa gbé bì kan jẹ́ kójú ẹ̀ máa gbé bì kan nǹkan tó fẹ́ ṣe ni kò ṣe. onírànù èmi ni onírànù àánú ẹ̀ ń ṣe mí àwọn àwa tó ti kú tèmi tọ̀la fẹ́ pé àwọn ọmọ tó máa lù lọ́ ẹni tẹnitẹni takisa ń tàtàn tó tó ṣe bí òwe sà. ó rí mi pa. ẹ lórí ọ̀rọ̀ tí mo wá ń bá yín sọ lójoojúmọ́ yìí náà ni. mi ì gbàgbé kankan nu gbogbo ọ̀rọ̀ tó ń bá mi sọ ṣé bọ̀rọ̀ ìyàwó èmi ti sọ èyí tó pọ̀ jù nú ẹ̀ fún ọ ṣé ohun tójú mi ti rí ní àyìn láì sọmọdé ń bo lóbi gidi wà nínú èkó ìtìmọ̀fẹ́fẹ́ èmi ò rí i láwọn èyí tèmi rí ni ò ní ẹnu géètì tèmi ní ìròbìnrin kankan àdá àwọn míì ọmọ gunra wọn bọ̀ láti tà ní àìmọ̀ ni wọn jẹ́ sẹ́rú eléyìí lóko wa èmi ò lè fẹ́ obìnrin lẹ́kọ̀ọ́ yìí mo ti sọ fún ọ. nǹkan tẹ máa ń sọ náà nìyẹn gbogbo ìgbà tí má ti dẹnu mọ́ ẹ ẹ wá fẹ́yàwó ọ̀rọ̀ obìnrin dé o nǹkan tẹ máa ń sọ náà nìyẹn àmì ẹ ẹ ẹ yẹ kí n sọ fún yín ẹ mọ̀ pé bó ṣe wà nílìkì ló wà ń gbàǹjà o. àkó síbẹ̀ kò síbẹ̀ rárá ẹ́ wọ́n dẹrú gbogbo tí ẹ ń dẹ́wọ̀n ìwò ní oko wa. ẹ mo sọ fún yín. a ní gbogbo ará ni ó pe ilé òǹtàn lórí wọn fi ṣe ẹ̀sìn. ṣé rí gbogbo obìnrin tó wà àti tó wà lẹ́kọ̀ọ́ àti tó wà ní other state gbogbo kọ̀ọ̀kan náà ní gbogbo wọn kò sí ìtó yàtọ̀ ní gbogbo wọn in fact ẹ máa wò àwọn ará ìlú òkè wọ́n lè burú ju àwọn ará Èkó lọ. wọn ò tó bẹ́ẹ̀ ah. wọn ò tó bẹ́ẹ̀ ní ìnìbò tọ́mi bá ṣe irú gbogbo tí a ṣe yìí ìyá ọmọ mi ò gbèsè pé ẹ wù ọ̀dà ọmọ tó sọ ṣé ká ṣe báyìí gbogbo tó ń pátápátá ni mo ti gbọ́ ẹ̀yìn kò sígbà tá a daṣọ tá a rí lẹ̀ fi wọ́ òjò tí sì ràn tí ò tí ì dá ẹ ti sọ pé kò ètò tànà tẹ́mi ọba fẹ́ yàwó nísìn lórí ọlọ́mọ wọ́n lè máa rọlẹ̀ ọmọ rọlẹ̀ tí ó bí tí ó bí dóhùn mm. tẹ̀lé tí ó tí ó bí dóhùn tí ó bí ọmọ akunlé mi falafala ẹ má wàá fi mí kó àwọn ọmọ tiẹ̀ náà ọlọ́run bá mi ṣe wọ́n bọ̀ tí. Hmm, ṣé kọ́ fún yín tì. ẹ tí ìwà wo mi ò mú tí o èyàn mú ti lẹ́nu géètì ojú òru ọmọ wálẹ̀. bẹ́ẹ̀ tí ń rí ẹ jẹ́ dúró sẹ́nu iṣẹ́ yín kọ́ bá yín wá kiri lẹ́nu iṣẹ́ màmá rí eré náà. báyìí máa ní ìjà ọ̀dà kéèyàn máa ṣiṣẹ́ lọ́dọ̀ ẹbí ẹ̀ tọ́ba jẹ́ bí mi nísìn yóò ti blood film àjà tí mo tún jókòó tí màá bọ́ gàdọ̀rọ̀ yóò blood fóònù rẹ̀ àmọ́ ọmọ ẹ̀gbọ́n mi ìyàwó séyàwó lọ́rọ̀ mi kàn wáyé lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ tọ́ba kọ̀ọ̀rọ̀ kí n fẹ́ yàwó lẹ́kọ̀ọ́ yìí wàhálà ń tẹ̀ra mi lọ́dà má kàn máa sara ẹ̀ sí àmà sara má wá ga má ga gbọ̀ngbọ̀n má dàbí káká ọdún fa èmi má tẹ̀ra mi lọ́dà àbí kì í tẹ̀ra mi lágàn. Ah, kí ni èèyàn. sọ wọ́dún pàṣẹ dà tọdún ìtaàsì hmm. èmi ò yọra tọ ni o mo fẹ́ kí n dàgbò kọ́ mọ̀ pé ráàsì dé hmm. kò sì ní da kí n ní èrò báwọn lọ kí n ní ìlú gbọ́. yóò dà fún ọ ọwọ́ èmi náà ká yọra tó ṣe pé ní àádá yàtọ̀ ní gbogbo àwọn tí ń bẹ ń bẹ so sì rí àwọn kí ni wọ́n gbókọ rẹ̀ ṣẹ̀bílì hmm. mo fẹ́ ká múra jù wọ́n lọ. wo yóò dà fún ọ̀rẹ́ mi nǹkan lè mọ̀ lọ́dún ìpínlẹ̀ àwa gan-an àbàyí làwà. mo fẹ́ ká múra dùn wọn lọ tí gbogbo àwọn ọkùnrin ti ń bẹ ń bẹ tó dé pé àwa nìkan ni wọ́n mọ̀ wò títí wọ́n dayọ̀ yẹn mi. bẹ́ẹ̀ni àwa lọmọ ó yọ báwọn àwa lọmọ bí àti. àmọ́ nǹkan kan ní wá ń yọ mí lẹ́nu ni pé hmm. kò wá sóńtọ́ kò sákòókò mọ́ ọ káà tó pa ara aṣọ káà tó gbé fún télọ̀ tó ti hmm. lọ o. ṣé owó ti ń bẹ lọ́wọ́ tiwọ́ ni. ọ̀dọ́wọ́ òun lòun ti gbé owó ní nǹkan kan lọ́wọ́. mo mọ̀ ń ṣèyọnu hmm. ẹ̀ṣọ́ ọmọ aṣọ yìí aṣọ yìí léwu àṣìwọ́jẹ̀ kan lọ. aṣọ yìí léwu wọn gan la wọ sọ pé ó ti lọ báwọn. mo ló tún ń lọ níbo ní ń lọ ta ní ń àṣàní jẹ́ bẹ́ẹ̀ ó ti lọ nù á sì ra wíǹsì tí mo sọ fún ọ wíǹsì. wíǹsì kan lọmọ ń pè wíǹgì lọmọ ń pè. wíǹgì agbọ́dọ̀ rà nù náà tá a ṣe ojú wa tá a mi kọ́. tí gbogbo á wà kún nǹkan ojú ó wà. ìyá ọ̀dà bọ̀ ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi ó ti yọ láti sẹ́yìn òyìnbó dàkú máa pápá mi o. nítorí owó ọbẹ̀ kọ́ o nítorí iṣẹ́ ọmọ ni ọmọ ni ìdè ìyá ọmọ ni. ọ̀lùhùn ah, wọ́n bí lọ́rẹ́ ẹ̀ ṣé nǹkan kan ò fẹ́ sí yín. rárá o a ní ká gbélégbè sí orin tẹ. ẹjọ ǹjẹ́ mo ń gbà mo kọrin ǹjẹ́ mo sọ fún yín pé mo ń wélégbè. Ah. rárá o àmọ́ tóònù tẹ gbó wa hmm. lára òkú káyọ̀ bá stẹ́ẹ̀pù rẹ̀ láti ìsàlẹ̀ wá sókè. ẹ wá ìwé kẹ wá fi tóònù rádaràda tí yín kẹ wá fi borin mi jẹ. ká lè ràn yín lọ́wọ́ ni ìyá wa. ǹjẹ́ mo bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ yín. ẹ má bínú ìyá wa. wọn ò ní kẹ́yìn náà má bínú. ẹ kú iṣẹ́ bẹ́ẹ̀ ṣe fọṣọ yìí ní ìsìn ó yẹ ká gbà lọ́wọ́ yín ká bá yín fọ́ ẹ fílẹ̀ ká bá yín. ṣé wọ́n rán yín iṣẹ́? ṣé ń gbà mọ̀ ń fọṣọ mi jẹ́jẹ́ mi ǹjẹ́ mo pè yín pé kẹ́ wá bá ń fọṣọ ṣé mo pè yín kẹ́ wá bá ń fọṣọ ǹjẹ́ mo rán yín. kò dìgbà tẹ́ ẹ bá pè wá ìyá wa. ṣé ẹ mọ̀ pé báwọn èèyàn bá kọjá ní ìsìn wọn là wúlò. ẹ wúlò ṣé wàá wúlò ní sọmọ ní ìní. Ah, ah. Ah, ṣé àwúlò ni. ẹ wúlò. sọmọ àrùn ṣé àwúlò ni. mi àwúlò o. mọ̀ mi àwúlò o. alẹ́ ilé wúlò jù láyé ẹ wúlò. ọmọ ni yín. ọ̀dà kẹ́ ẹ lè wà mọ̀ pé àwúlò lónìí. ẹ yìí tán kẹ kó mi bọ̀tà ẹ pọ̀ ìtọ́ fúnra lára yín kẹ kó mi àfọ̀. kódà ah. kí mi ń pọ̀ jù báyìí lọ kó tó mẹ́ta rẹ̀ mọ́ mi àfọ̀. ó ti yé mi ó dáa ẹ mọ kó ká sí ara yín lọ. ká mọ lọ ẹ mọ lọ ọdọ ẹ mọ fún. iwájú tẹ kọjú sí ọdẹ yìí tẹ fi. Ah. ẹ bá kọ́ra mi jọ ah. ẹ padà sẹ́yìn òrí pé inú bí mi ni. mọ́ mi inú bí yín. ẹ rí pójú mi kan rò ẹ rí pé nígbà pójú mi kan rẹ lọ ẹ rí pójú mi kan rẹ lọ. ṣé mọ̀ mi jòrò rò. wọn ẹ jẹ wọn mọ jẹ. àwọn àlè rẹ ní jòrò rò. Oh àwọn àlebà ba rẹ ní ìgboro rò mo rò pé nǹkan ṣe yín bójú ò bá tiẹ̀ tì yín sára ọ̀lọ́ yín ni ẹ dàgbà tó bẹ́ẹ̀ ṣe dàgbà yìí ẹ kẹ́ ẹ mọ́ ìmọ̀ kọ wálé gbogbo àwọn tá a bí lẹ́yìn yín pátá gbogbo wọn wọ́n ti lọ́kọ tí wọ́n ti lọ́kọ tí wọ́n ti lọ́rí ọkọ tí wọ́n ti ń ṣàbíamọ́ ẹ̀yin fẹsẹ̀ ẹ̀kọ́ ká sí ara káàkiri ilẹ̀ àrí mẹ́mórì àrí dìlì fáyín. ọlọ́run ó ṣe à ń dúró dàsìkò ọlọ́run ní ìyá wa. àti wípé kò fi bẹ́ẹ̀ sọjọ́ lórí tèmi ní tí ìdàgbà. ọmọdé wa ni a gàn. ṣé wàá gbà mí ni ẹ dákun béèyì bá tiẹ̀ lóhùn sí ìdàgbà ṣé wọ́n tẹ́ pé tọ́wọ́ bá ń sọ̀rọ̀ gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ ojú rẹ̀ tí ń rún pọ̀ yìí lọ sọ pé wo ìtì ìdàgbà. bójú mi ti rí ni ìyàwó ọmọdé wo ni ìlọ́jọ́ lórí. a ah, ó ti yé mi ti yé mi ti yé mi ti yé mi mọ̀ tán ara rẹ jẹ bọ́ọ̀bà ah. bọ́ọ̀bà sọ fún mi fún ọ̀lọ́jọ́ lórí ìpọ́sàmọ́jọ́ orí tiẹ̀ àbí mọ́ tọ́ra rẹ jẹ àmọ́ tá a bí lè yín gbogbo kọ́kọ́tà náà ti tọ́nà náà ti mọ́kọ wálé tí wọ́n ti ń bí wọn lé ọkọ ẹ̀yin náà lọ rè mọ́kọ wálé kẹ́ẹ̀sẹ̀ ń tọ́ da òun lẹ́wù kalẹ̀ lẹ́yìn tẹ́ ń gbé lọ́dọ̀ àwọn òbí. ìyàwó ẹsẹ̀ sùúrù ọlọ́run ó sọkọ. báwo fẹ́ kan tẹ́lẹ̀ èmi ò mọ̀ pé ọjọ́ orí mi ti lọ débi pé kí n mọ́kọ wálé. rárá kí n lọ ó ṣẹ̀ṣẹ̀ dúró ni àti wípé ìfẹ́ gbégun eléegun ni kò jẹ́ kí n ti fẹ́ ọkọ tẹ́lẹ̀ yìí mọ́ tiẹ̀ o àmọ́ bẹ́ẹ̀ sí wàá sọ nìsín á gbé gbèsè lórí ìyá sì mọ̀kọ wá. ọlọ́run ó sì fún wa sí. kẹ wá gbégun eléegun pé. kẹ gbégun eléegun pé. èpè ní ìyá wa. kẹ sọ̀rọ̀ pé o. a lè gbégun eléegun. ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ pé o kẹ gbégun eléegun pé o kẹ tètè kọ́kọ́ sí ara yín kẹ mọ́ lọ kẹ lọ lé ọkọ yín kẹ lọ́mọ sábíàmọ́ kẹ́ ẹ gbégun eléegun pé o débi kẹ́ ẹ mọ̀ rẹ egun gbé o ọ̀dọ̀ tọrọ mo sọ fún yín o. kò sí wàhálà. a ti a ti gbọ́ gbogbo nǹkan ẹ̀sọ́ ní ìsìn tí ẹ rí bá a ṣe ń lọ yìí tá a bá fi dé àmọ̀ kọ wa. ẹ ṣeun ìyàwó ẹ kú sẹ́ o. ọmọ làwọn eléyìí sọmọ ah, làwọn èyí àbá fi ọwọ́ wá mi béèyàn bá ń tọrọ ọmọ lọ́wọ́ ọlọ́run kọ́ mọ́ làpọ́ lọ́njọ́ fún mi lọ́mọ gidi bẹ́ ẹ bá ń lọ tẹ́ ẹ bá ń bọ̀ ẹ mọ̀kọ wá sáwọn ilé sáwọn ilé wa jọmọ̀ àfi kọ́ ló wọn a má tẹ̀mí ò gbọ́dọ̀ rí bí eléyìí o nǹkan tó kàn dùn mí ni pé èmi mọ tọ́ yìí tó lóun èsì e, e àgbàlagbà ọmọ èké lòun lẹ́yìn tí ń sọ̀rọ̀ tójú rẹ̀ ń rún pọ̀ tí gbogbo rẹ̀ ti ń rún pọ̀ ẹ wá gbà mí ni ẹ gbà mí ni. problem. bàbá ẹ wà pa yẹ sà ẹ kúṣẹ́. ẹ jàre. ẹ gbà. kí ni ẹ. oúnjẹ ni. oúnjẹ o. oúnjẹ. kí ni mo ọ́dà kí lẹ́ ń dìlè bá. ẹ ọ́dà oúnjẹ mo pẹ́ ti ṣe látàárọ̀ àdẹ̀sí rẹ̀ yẹn ní ìdóúnjẹ. ṣé mo sọ fún ọ pé mo ní ìdóúnjẹ. kí ni tí mi ṣe nímọ̀ pé olólùfẹ́ mi ní ìdóúnjẹ. ẹ ẹ. olú wọ́n bí mo ṣe wà energy drink mo nídìí mo ṣe ra mo ti mú mo ti wà èmi ń jẹun atare nìkan ni mo máa ń jẹ. atare báwo láì ṣe babaláwo kí ló ń ṣe yín. ó dàbọ̀ ọ̀dà kan mọ̀ sẹ́ẹ̀tì àwọn wàrẹ̀fà mẹ́fà ilé Ifẹ̀ ni mí. irọ́ ni o nílé Ifẹ̀. bẹ́ẹ̀ni. ọ̀yẹ̀kú méjì lèmi náà àbẹ́ẹ̀ tí ì gbọ́ ni ọ̀yẹ̀kú méjì ni mí. ọ̀yẹ̀kú méjì ọdún ẹni kò sí ẹwọ kò sí ẹ báwo ẹkú méjì mú mi kẹlẹkẹlẹ bó ṣe wẹ̀. Ah, ṣé ẹ lè ṣe ni ṣé ẹ lè ṣe ni kò ṣe ṣé ẹ lè ṣe ni. èkó ya wèrè gan o inú ìyá wèrè kí ló dé tí ìwọ tọ́mù tó ṣe ọ̀pọ̀ ẹ̀fà rẹ̀. kò má tà ó wù mí ni mo láìkì yín ni. má láìkì ni. kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe báyìí. má láìkì ni yóò lé ni. ẹ láìkì nǹkan tẹ́ ẹ rí ni. kẹlẹkẹlẹ ló ra ọ̀yẹ̀kú méjì. má bá mi sọ̀rọ̀ ọ̀yẹ̀kú méjì sẹ́ má sọ ma mi o jẹ́jẹ́ jẹ́jẹ́. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ah! pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló láyé. Ah! ìwọ ọmọ yìí ọ̀dà jẹ́ ìgbà ọdẹ bẹ́ẹ̀ bí òkóbó ni mi. ẹ jẹ́ ìyẹ̀ ah! ó tún fẹ́ yẹ̀ ṣé mo bó ṣe ń ṣe mí. tí wọ́n rán sí mi ni kò tí ó bá kà ẹ wọ́ mi. kò tí mo tẹ́ máa fẹ́ ah! ara yín ò lè. padà ó mo kọ́ ọ parẹ́ mo ṣe tún kalẹ̀ fún yẹn kọ́ ọ pa. ẹ kí ni tó ṣe yín gangan gan agbóúnjẹ fún yín bá a ṣe gbé fún yín náà ẹ jẹ àwọn ọmọ wa palẹ̀ ẹ̀ ni oúnjẹ ò lè lọ lẹ́nu. ẹnu la ṣe yín sówó ni òsì lọ́wọ́ yín ni àbí kí n la. ṣé wàá lọmọ tèmi ń wù yìí ìwà nira ṣì ń wù yìí tó ń bà mí lójú jẹ́ káàkiri ọmọ mi ò hùwà tó dáa kò hùwà tó tẹ́ mi lọ́rùn ṣerú ẹ̀ kò yẹ kírú ẹ̀ ti bímọ. Hm? ẹ nítorí tí bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ̀ ń jẹun ṣé ẹ rí ẹ jẹun o ẹ jẹun o ẹ ṣe o ẹ ṣe o ntírasì ò ṣe ni ó ṣe ntí ò ní ṣe kò ní ṣe sọ̀rọ̀ mi yé yín báwọn. ọmọ ẹni ìbájọ ni àbáyọ. ẹ ṣe rí èmi ọmọ bá a sọ̀rọ̀. ìgbà tí mo fẹ́ẹ́ fẹ́ ya ẹ gbàgbé mo ní kan tó ń pè ní spiritual scope, máa ti fi wò ọmọ tó fẹ́ẹ́ bí ìṣọmọ rẹ ní àbọ̀mọ́kọ́ tí scope yẹn bá ti sọ pé kì í ṣọmọ rẹ ẹnu kéèyàn bí kó rọ́pa ni tàbí ká waste pregnancy ẹ. ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ rọmọ pa ọlọ́run sì ní jẹ́ ká ẹ wé sí pẹ́gínánsì ẹ mọ̀ ronú bẹ́ẹ̀ ṣe ronú gbogbo ń tẹ́ ẹ̀rù pò lé lónìí tẹ́ ẹ̀rù pò dí gángan lónìí yóò padà di tútú lọ́la yóò padà di tútú tí yóò padà dáa àṣàtúnṣe pé kọ́mọ burúkú nìsín ká lè fẹ́ kú pàjà bí mọ́tò bá ń bọ̀ ká ti sẹ́nu ọkọ̀ kò kú. kò kú dànù gan pé mi ah. ju bó ṣe ń borúkọ mi jẹ́ ìlú. ẹ mọ sọ bẹ́ẹ̀ mọ sọ bẹ́ẹ̀ àbàsọ̀rọ̀ ni tí ó sì gbọ́ ẹ ni ó gbọ́ èyí ò ní kẹ́ ẹ mọ̀ jẹun ní tẹ́ bá fẹ́ jẹ gangan ni kẹ́ ẹ sọ ẹ wò ilẹ̀ tí ń ṣú lọ ní tẹ́ bá fẹ́ jẹ ni kẹ́ ẹ sọ fún mi. àsìkò ti lọ máa jẹun lọ́la. ẹ jẹun lọ́la bíi bó ẹ wò bí èmi bá ti sùn ọ̀dọ̀ la o ẹ mọ̀ jí mi kẹ́ ẹ ká àjà lóru o ní bá fẹ́ jẹ ni kẹ́ ẹ sọ fún mi ní ìsinyìí o bó bá láìtì ní dókítà ti ní tílẹ̀ bá ṣubú káyé jẹun tó tóbi. ṣé ká bá yín ṣe ẹ̀bà àbẹ́jẹ̀ kọ ẹ bá rí i pé kò sí gàrí ilé ẹ lè gbẹkọ wá. ẹkọ ẹ lè jẹba ntí ò hẹbí náà ní kẹ mọ jẹba ò hẹbí yà á tẹ tí ó fẹlẹ tí ó bẹlẹ tẹ mo fi wéjú lù tí ọmọ ọlọtàn yẹn. ó máa light. ó máa light. ẹ lọ rò kẹ gbé abọ́ kan wá. abọ́ kan. ẹ lè bẹ ẹ̀fọ́ sí ẹ̀fọ́ sí ẹ̀fọ́ kù. alẹ́ fọ alẹ́ yẹn alẹ́ alẹ́ wéédú àṣìṣe ògúnfe mọ̀mọ́ náà wà mọ̀mọ́ ń sì kà. ó kagun. ọ̀yọ́ mu ta. ó kó àtàrù. ó kó àtàrù ẹ lè wa bàbá abọ́ kan tẹ bu ẹ̀fọ́ tẹ kó pọ̀ mọ́ méjì sí ṣé bẹ́ẹ̀ ni ogun fi ogun fi wà níbẹ̀ hmm. ẹ fi ṣàkíyèsí. ṣàkí ogun fi. èdè méjì àbí. Hmm. bá rí bí ẹsẹ̀ ẹ̀kẹ́ kò sí. ká tún kò sí. ìrìn ṣáàrì pé ẹ̀bà yẹn bẹ́lẹ̀. ẹ̀bà ń bẹ́lẹ̀. bá ní ẹ wá jẹ jẹ ẹ wá ń wẹ́ bàtọ̀ bẹ́lẹ̀ káàkiri. bíbẹ̀ tó bẹ̀ mí ni. bíbẹ̀ tí mo bẹ̀ yín ni ìwọ̀n tàn án jẹ́ ìsọ pé ibi tí ń pa yín tẹ́lẹ̀. ló láwọn ẹ̀gbọ́n ìyá ẹ̀ ọ̀rọ̀ burúkú. bọ́dà Audigo Smith máa má bínú kọjọ wọn ló kọ́ ọ̀sẹ̀ tọrọ fi jábọ́ lẹ́nu má bínú. mo ti gbọ́ yín o ẹ̀bà tọ̀fẹ́lẹ́ ń bọ̀. Ah! <laughs> ọdún tún ti dé a tún ti ń sọdún ọdún wa tún ti dé àsìkò ọdún la wà mú ní kí n kí n sí ọ. ìwọ náà kàn ra gbọ́n tó sọ́ọ̀sì ẹlẹ́fẹ́ sí ọdún pàṣẹ dà òjò ráyè ajẹ́pọ̀ ti tó three years tẹ́mi àti ẹ ti ríra. ìwòye ìdúta náà ló ti wá gbẹ̀yìn. torí ọdún pàṣẹ dàtà ṣe tẹ̀sẹ̀ gbẹ̀yìn tí mo wá tí mo wá tàbí tó fi mú mi lọ bí elékùrù kan tá a lọ mẹ́mú. Ah! àdàfún ọ pàṣẹdà ọdún pàṣẹdà la fẹ́ sí lọ́dún yìí tá a máa ń sí lọ́dún mẹ́ta mẹ́ta òun náà la fẹ́ sí. màá tún wá. ọyọ. sórí tó bá tiẹ̀ jẹ́ pé èkúrú ẹmu àtẹ̀ràngbẹ màá wá sọ́dún eléyìí náà. <laughs> Ah, orí rẹ pé ọ wà á mọ̀ pé ọlọ́rẹ̀ ní ìtọ́ ọba wa ní ìsìn hmm, fọkànbalẹ̀ àríyá is unlimited bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. mo wà ní off five days ní off mi gbàgbọ́ ìgbà ìlú yìí máa ti lò. mo ti sọ ah, mo jẹ́rìí ẹ <laughs> mo jẹ́rìí ẹ èyí sọ̀rọ̀ kó lóòsàn bẹ́ẹ̀ mọ́ n ti fi gbádùn wọn nù. wàá máa sanwó mọ́tò mi ó gbàgbé kinní kan tó bá fẹ́ kárí ra máa sanwó mọ́tò tí mo mọ̀. Mr. Muke, your attention is needed. Cut, cut, jọ torí Ọlọ́run mo àndó fún. Hello? Hello, hello, sir. Okay, there is one boy now. is coming to the gate. Okay. Please don't allow him out. Okay. Don't Allow him out, Muke. Yes, sir. Is he, is he a tall person or something therefore? You are less concerned. The guy is on white t-shirt. Zetat, is it all our money or our money? less concerned this time, okay? Okay. You all right? I'm, a, I'm on duty. I'm on duty. Uh, stop there. Over. Hey. Eh. Over. Over. Stop there. Go back. Go back. Ẹ eh, ṣílẹ̀kùn náà kí ah. eh, Go back. Ah, go back go. màá change ẹ̀ fún yín o ewé wèrè náà. màá change ẹ̀ fún ta Ah, màá change ẹ̀ fún mi. ṣé bo easy ni mo gba yàrá mi báyìí náà kí n má bọ́ tàmú àbí kí ló ń ṣe yín. look look me very well mo ní màá fi sakabula pa. ok mi wájà gbọ́rin mi wájà gbọ́rin àbí. èmi over over go back màá fi sakabula. àfi ìbò lè ju o mo mo pa ewé wèrè náà lórí ṣọ́ọ̀nà. they drag with me o kàtà ló ṣe lè ju ọgá ọkùnrin kíni ó ọkùnrin yóò mú pa o. ìsọ̀rọ̀ ní kíni no go ìsọ̀rọ̀ ní kíni go back go back go back. àwọn olórí gbogbo ẹgbẹ́ bá jọ tàbí lè. ọgá calm calm ọgá bàbà ẹ mọ káwọn yòókù bọ̀. àwọn yòókù. ọgá ọgá ẹ mọ káwọn yòókù bọ̀ láti reception kọ́mẹ́kẹ̀ ẹ̀ falade. I can see in the CCTV you are in trouble. ah ó sá lọ mọ̀ dáràn àlọ́ sá lọ sẹ́fẹ̀ rí báyìí nìsí ṣé kò pa mí sẹ́nu géètì ni ah ah ẹnu ọ̀fà ẹ wo mi ò lè kúkú sẹ́ o mi ò lè kúkú sẹ́ o. wow <laughs> this is a fantastic experience. i know mo pe enjoy ara yín. seriously. bá tí mo kẹ̀ ti ń gbọ́ ríngì tó yín tẹ̀ tí ń ṣe ògbé mi débẹ̀ <laughs> ògbé mi débẹ̀ ibẹ̀ mo ti mọ̀ pé ẹ̀ enjoy ara yín. Hi, honey. Oh, oh, oh, sorry, mo kàn lọ ní one terrible experience lọ́ọ̀lẹ́ yìí. Wọ́n lọ sí máa mú mi ní ọ́fíìsì wọn, ọ́fíìsì wọn ni mo wà yìí. Bọ̀ má wọrí. Eh, bí ìyá yìí ṣe ń bá mi sọ̀rọ̀, yóò dẹ̀ pé òun fẹ́ fi mí lẹ̀. Mo ti rí sáyìn kò fẹ́ ṣíjú àánú wò. Ah, obìnrin lọ̀gá wọn, ó sán burúkú. Hmm, obìnrin ni. Mm. Okay dear. I'll be right home. Ta ló pè Ah, ìyàwó mi ni ẹ̀ o. Ìgbà ni lásán mi. Ṣé ò kí n ṣe last man? Àgbà last man pàápàá big time. Ẹ̀yin obìnrin tó yẹ pé àkókò bàbá mi láéláé ni mí. Owó lẹ máa ń jẹ kí n jẹ àgbàdo. Ẹ eh, kí làbá wa jẹ tẹ́lẹ̀ ìgbà tá kì í ṣàkókò. Ṣé wàá kí n ṣe lásán? Ká lè jẹ lọ owó náà la máa jẹ tẹ́lẹ̀. ṣòtú wàá gbà pé last man ni ẹ. kò sí mm-hmm. but bẹ́ẹ̀lì yìí kò lè jẹ́ free o. ìnáwó orí ni. double double. olókèrè jù kí ìyá máa gbá láti lórí fóònù ìgbà kó máa dún brown brown. ó ti dànde ayé ti dòbí rí pọ̀ ó ti ṣojú délẹ̀ ọmọ òjò gbìyànjú àti dàgbà ní kíá kí ni ká mú ṣe ká mú ṣàlóògùn gbogbo nǹkan dojúró. kí ló ṣẹlẹ̀ kí ni sùúrù kí ló dé. ẹ jẹ́ kí n mọ̀ pé lọ́nà. kí ló dé. mo bọ́ mo bọ́ mo bọ́ mo bọ́ ọkọ lé mi nìyẹn. kí ló ṣẹlẹ̀. Ah! ọkọ lé mi nìyẹn. o irú style wo nìyẹn. Ah, àbẹ́yẹ̀ kan ti sọ fún pé mo wà lóòtẹ́ẹ̀lì. but excuse me o sọ fún mi pé you are married. ọ̀ọ́ ah, ah, chief ṣé mo lè dàgbà tó báyìí kí n máa ti máa rí rẹ. wàá dé wàá declare wàá sọ instead tó fi parọ́ tí n mọ̀ I wouldn't have had anything to do with you I wouldn't have had anything to do with you. ẹ sà ẹ sà. ẹ sà ẹ má bínú sí wọn irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ mhm. ṣe ti gbọ́ níbí kò sí ti ẹ̀ ṣẹlẹ̀ nǹkan tẹ́mi wá rò ní pé ẹ̀yin ẹ̀yin ọlọ́sẹ̀ ẹ̀ méjèèjì lẹ́ni mọ́tò kúrò tó wa. excuse me. ẹ ẹ máa. ẹgbẹ́ ló sọ jáde kílẹ̀ sọ ẹni bó ṣe ń jẹnu rọ̀gìrọ̀gì bí àbí gbẹ́yìn òkú kí ló kàn nínú ọ̀rọ̀ tá à ń sọ. ṣé ẹ mọ̀ pé ẹ̀yin ti pa wọ́n díẹ̀. àti géètì lẹ àbí ẹ ṣe ṣe báyìí bóyá kẹ ẹ já àwọn sílẹ̀ wọ́n lè fèsì ẹni títí gangan. Ah! Ah! ojú òrì oríṣiríṣi kí ni tèmi àgbà wọn mọ̀ràn wọn mú ẹ̀bù ṣé màá bá ti ń lọ òde ijó ni wọ́n lu bàtà pa sí ẹ lu àyìn pàǹjọ kan tó bá jẹ́ gbogbo advice tèmi kó já alẹ̀ báyìí kọ́kọ́ rẹ̀ wá rí kọ́ wá mọ ohun tí tó tó gbé dòtẹ́ ni bẹ́ẹ̀ tí bá ti ṣe lòtẹ́ ojú rí orí nǹkan kan ohun tójú mi jẹ́ ti rí láyé mi <laughs> bí màá fi mọ̀ ń sọ ń gbèjókòó tí mà tí nìtò fi kíní ìṣèwé o àbí kẹ́mi kan tiẹ̀ ronú kí n sọra mi di ọ̀tọ̀ kí n ṣe é níwèé ṣé òtẹ́ẹ̀lì ṣé òtẹ́ẹ̀lì àwọn obìnrin obìnrin èkó obìnrin èkó èkó ní gbèsè èmi wà níyàwó lẹ́kọ̀ọ́ yìí bóyá láyé ayé mi máa máa fẹ́ yàwó àfi tí màá tẹ̀lé fẹ́ lára ló yàwó màá fọ́ mi èkó lọ́mọ tí a ti lò tán wọ́n ti lò ẹlòmíì kò sí nǹkan kan lára rẹ̀ mọ́ irú eléyìí ìyàwó eléyìí kò lè sí nǹkan kan lára rẹ̀ mọ́ kò lè sí wọn ti gbé lọ sẹ́ẹ̀tì àwọn mọ́jọ dànù mọ́jọ dànù dà sí lẹ́nu dà ní òbí ṣe ni ọba o ìyá mi ni wọ́n máa ajígbé orí fún wọn ohun tí wọ́n bá rò kọjá tiwọn. bàbá ẹ kú iṣẹ́. ẹ kú iṣẹ́. ṣé inú yóò dùn bẹ́ẹ̀ mi ni kí ló wá bí fún báyìí sí. wá ojú yín ni. kí ló ń bẹ lójú mi tó fẹ́ wá wò báyìí sí. ọkùnrin wá wò yín ni ṣé inú tó ti ń bí yín báyìí kí ló dé tẹ̀ ṣe báyìí. Deborah mi fẹ́ bó ti ń ṣe yìí o Debo ó ń pin mí lẹ́nu o. ẹ ti máa ń bínú jù ẹni sùúrù. ṣé mo bínú báyìí tó bá sún mi kò kiri mí sẹ́ni sọ̀rọ̀ tí ó dà. ó yẹ má bínú. bó ti wà on trespass kí ló wá wọnú ọ́fíìsì. mo ní kí n wá ojú yín ṣé kò dáa kí ló ṣe mí lójú. mo kàn wá wà láfíà yín. ó tún rẹ́rìn sọ̀rọ̀ ẹ̀rín rẹ̀ kí ni ipa lẹ́rìn sọ̀rọ̀ ẹ̀rín rẹ̀. bàbá ìfẹ́ ni mo ní sí i wíwú mọ́tẹ́ ń ṣe yìí kò yẹ kẹ́ máa ṣe bẹ́ẹ̀ fún un ṣé bí torí àìrí kan ṣe kan olóhùn mi tí mo fi ń ṣiṣẹ́ ń bì báyìí ẹ ṣe dán mi wò ná ìfẹ́ ni mo ní sí i bàbá ẹni sùúrù ẹ jọ. sọmọ pé two thirty ti fẹ́ lu sọmọ ilẹ̀ ti fẹ́ mọ́ ọ tílẹ̀ bá fi lọ mọ́ olóró rẹ̀ síta ó ti yíwọ́. ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ tó bá mọ́ mi níbi tí mo wà yìí inú mi dùn ó pè mí ibi tá a jọ máa wà lélẹ̀. ṣé kí n sọ nǹkan kan fún un. sórí èmi tó ń kọjú sí i èmi ò ṣe dáàtì wíìsì gbogbo nǹkan tó lọ́ọ̀ fún mi sórí èmi tó lọ́ọ̀rán ti bá a bá a kú èpèsè tó bá ń gbọ́ a kú èpèsè ọgbà ọgbà àti ẹ̀ ń pè mí nǹkan àbíkú ni mo ti kú seventeen times kí n tó di pé bí mi gangan ọgbà ń de o lè rí yìí ṣé ò lè rí nǹkan kan sí àní fẹ́ra wa. a máa fẹ́ra wa. mo ti wọ́. ẹ ní choice torí mo nífẹ̀ẹ́ yín. ọkàn ìfẹ́ tó ní ọ̀fẹ́ fẹ́ dànù. bàbá ẹ má waste mi. sórí bí mo ṣe wà yìí mi níyàwó mi ní kankan gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ayé kò lè jẹ́ níyàwó tí má máa níyàwó mi ọlọ́run máa ṣe fún mi màá rí ìtò jẹ́ gidi. èmi náà ò ní gidi nítorí pé mo ò rí obìnrin kankan pẹ̀lú yín ó ló jẹ́ kí n nífẹ̀ẹ́ yín ló jẹ́ kí rí bẹ́ẹ̀ kì í ṣe oníṣe kò ṣe gbogbo owó ilé ìtẹ́fẹ́ tẹ kó sára ẹ̀ ṣe fẹ́ wéèsì yẹn dànù níbo lè fẹ́ tutù sí. mi ì lè wéèsì ẹ mo ti wà gbàǹdì kan ni mo wà mo ti máa máa dà sí mi. a ní kẹ́ ẹ tún sí mi lára. àjà o àjà o èmi rẹ̀ máa jà o má ti bá má yọ gbẹgbẹ gbogbo tó ṣe lò. ṣé ẹ láì gbogbo nǹkan tẹ rí yìí. ẹ tó lọ lọ olúwa bó ni ìrànlọ́wọ́ mi ti wá. èèyàn fẹ́ wọlé èèyàn fẹ́ wọlé èèyàn ló hànù pọ̀sìtà pọ̀sìtà sọ́dọ̀ tó hànù ó ságbó tí wọ́n hànù. ọlọ́mọge pàṣíwò bọ̀ mo dọ́dọ̀ rẹ̀ o ikú tí ń pa wọ́n lẹ́yìn ọ̀rọ̀ kò kọ́ ẹ lọ́gbọ́n ṣáájú ọmọ mi rẹ ní àbí fáàrí déédéé mìíràn òun ojú ẹ̀ tó bá ti bí ẹnu dọ̀ ọlọ́run bá mi máa wò. mo ti gbọ́ màá yẹ lè bá mi sọ. pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ. ẹ̀rà ẹ̀rà dájú ẹ̀rà sábà ń ṣẹlẹ̀ ìsà. bóun ni àgbúrò mọ́mì náà ni wọ́n lọ sí. ẹ ǹlẹ́ ni mọ́mì Arámidé. bẹ́ẹ̀ni èmi ni. Ah, ẹ pẹ̀lẹ́ ah, Arámidé ìsọmọ o ah. ẹ kọ rárá o bóyá ẹ̀sìn wàá kọ òun ni ọ̀gbẹ́kọ̀ nǹkan inú kọjá àbí ìkọ àbí kọjá àkọ́gbà nínú ilé tá a wà ilé face me and face you là ń gbé o hmm. Kárámídé sì máa ń yàlẹ̀ nínú ilé ń bí síbi ọgbà àwọn mẹkáníìkì yẹn máa wà ń bẹ̀ yẹn àwọn mẹkáníìkì ti yàn lálẹ́ ìyẹn wàá fò fẹ́ǹsì eléyìí yóò fò bọ́ sínú bí òun náà wọ́n tún lòun náà máa fò fẹ́ǹsì lórí pé yóò yàlẹ̀ eh. ẹ dáhùn bí títí ń fò fẹ́ǹsì ọ̀hún tó bá fi tán tó fi ya ògiri ṣé ìtàn gan wúlò fún tí wọ́n fẹ́ ṣe mọ́. bàbá mi ẹ ṣe mo dúpẹ́ tí yín òkùnkù ní bàjẹ́. o. ó ya ọmọ burúkú ni torí mi rí pé mi rò pé ó gbọ́ nínú ìtàn rí wípé ẹbí mi kan ó ń yàlè kiri ká má ṣe wàá sọ pé mi ìyẹ́ ah. ọdún kẹwàá rèé tí bàbá wọn ti jáde láyé ọkùnrin kankan ò bá mi láṣepọ̀ mo dẹ̀ wà lórí ọwọ́ mi. Ah, ah. ẹ ohun tí a ń pè lóko. ọmọ sọ ni tó ń kó pọ́npọ́ báyẹn tí kì bá ṣe yẹn ni ẹ máa sọ pé bóyá mo kọ àbí mi ò kọ kò sẹ́jọ́ eh, kò sẹ́jọ́ lọ́wọ́ ti yín òun lórí ẹ̀ kò tiẹ̀ rí bẹ́ẹ̀ ṣe rí àwọn yíbò nù tí yíbò bá ti wọlé ọkọ wọ́n lè gba twenty million lórí ẹ̀ o tẹ́ bá ti sanwó wọn fún wọn báyìí pé owó wọn rèé o ìyàwó ìyàwó wọn gbọ́dọ̀ hmm, yàlẹ àwọn obìnrin wà lé ọkọ tó wọn yà èmi ò fẹ́ gbogbo dáadáa ẹ báwo sani sá tí ó sá. Ah, a ti yanjú ẹ wọn ti sọ a yanjú ẹ yẹn ti lọ ọ sọ. ẹ yanjú kí ni mọ́ mi ti bá mi sọ́wọ́n lè bá mi sọ̀rọ̀ sọ́wọ́n lè gba nǹkan lọ́wọ́ mi ti àti sọ àti yanjú ẹ̀ nìyẹn. ìyàwó yẹn á tún padà wá nulẹ̀. má lọ kẹrọ yà. ẹ dúró sẹ́ẹ̀fù ògùn bá wọn sọ̀rọ̀ ni mọ́ mi ti bá yín yanjú ẹ̀. ẹ nà ọ̀rọ̀ sùúrù náà ṣe gbá ẹ larí mọ́ gírí ni àbẹ gbárí mọ́lẹ̀ àbí kí ni tiyín. sẹ́mi àti níjà ni. àná a ti bẹ̀rẹ̀ sí ní níjà láti sí i lọ. kí ló fà. kí ló kọ yín náà rọ lọ́rọ̀. Ah. ẹ dúró ṣe mi ò ní. àbájọ <laughs> àbájọ ẹni tí ò nírú ẹni ò lè sọ pé kólú ẹ má kú torí tẹ bá níyàwó ní ẹ lè rí rádaràda gbádùngbádùn òṣì. mọ́mí ìsókè mọ́mí ìsókè ìsókè mọ́mí ẹ fi wọ́n lẹ fi wọ́n lẹ sókè. àgbáyà níyìn àbẹ̀wò mi rárá mọ́ àgbáyà níyìn àgbáyà bá rẹ̀ nítorí ẹ máa máa da lérú ni láì ṣe obìnrin. ilé tó ti dàrú ọ̀rẹ́ ni. ẹgbẹ́ ni òkúta ìjà rẹ̀ àkóṣì dàrú. mọ́mí ìsókè bàbá ilé yẹn á dàrú mi ìfẹ́ ìkọ́tẹ́ ń sọ yẹn ẹjọ́ torí ah. Ọlọ́run nílò mi lè bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ẹjọ́ ẹjọ́ ẹ ṣe gan mi ẹ ṣe yes ma máa délé wa kó máa yọ sí fún mi máa pẹ̀lú ẹ ẹ ṣe mi ah. kẹ́ ẹ take care bàbá kí ni problem yìí kí ló dé ah, ẹ má dàlé mi rú ah, kí ni kí ni. ẹ sún ọ̀pẹ wà òkè. ẹ wà òkè. ẹ dákun pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ tí gbogbo aráalé ti gbọ́ pé ìyàwó yín àlè wọ́n mà tó gbọ́ ní ilé kejì bàbá ìwò kò sí tuntun lábẹ́ ọ̀run kò síbi tá a ti kájìyà alẹ́. ọ̀dọ̀ àwọn bàbá olómi mo ti kọ́kọ́ ń gbọ́ pé ìyàwó yín àlè wọ́n ẹnìkan wá bá yín sọ̀rọ̀ lẹ gbogbo tí a bá yín sọ̀rọ̀ bóyá ló pé wákàtí kan. ṣe fẹ́ gbọ́ ṣé orí bẹ́ẹ̀dì ni kí n wá sùn lálẹ́ ni àbẹ́yìn lè máa dáná fún mi jẹ kò síbi tí wọ́n ti ń ṣe irú ẹ̀ á ti sọ mọ́ ti sọ àti parí ẹ̀ nìyẹn kí ni wàhálà ti. ẹ rí ìyàwó mi ọkùnrin ìbóbìnrin ah. bá ń lọ tí bá ń bọ̀ bí ọba para rẹ̀ ó máa pọkọ. ẹ lẹ nídìí ìyàwó ẹ máa wá kiri bí orí bẹ́ẹ̀dì mo fẹ́ wá sùn ẹ ti gbọ́ tẹ́ ẹ sojú bí ojú náà kí yẹn. nítorí níyàwó yẹn kálórì ẹ̀ náà tí ẹ̀jẹ̀ yàlẹ̀ yàlẹ̀ ni opportunity ni fún mi báyìí kò ní ìwúlẹ̀ mọ́ fún fẹ́ǹsì màá kàn ní kọ́ máa gbọ́ yàrá mi màá máa sílẹ̀kùn rẹ̀ màá máa nà ìyàwó ẹ̀ sí rẹ̀ wọn náà ti sẹ́tù ẹ̀ tọ́ bá kú tún nà náà wọn kò tún sẹ́tù ẹ̀ ni àbíkólú ẹ̀ náà bẹ̀rẹ̀ ni. ah obìnrin eh, obìnrin eyín eh, èlò mi ìyàwèrè o èmi láyé mi afẹ́yàwó nébọ́ yóò bá ti mú ẹ. ó ṣe jàre orí ẹ wà ń bẹ̀ ń tiẹ̀ ọmọ pẹ alpha ẹ usual ademo aláyé para sẹ́yìn kí ló ṣẹlẹ̀ owó mi dà. ah mago rẹ ẹni tí yóò mọ̀ ẹ́ kọ mọ yẹn bẹ́ẹ̀ni mo fẹ́ sáré lọ́wọ́ zù tí n bá ti padà dé ní alẹ́ màá wá sanwó. padà sẹ́yìn aláyé kí ló ń ṣe é gan wọ́n gan gbórúkọ yẹn má gọra ẹ̀ ṣé kò pọ̀ létí ẹ ni mo ah, <laughs> mi jẹ́ gọ̀ láyé mi ṣé àwọn tẹ́mi lọ ń kó gbogbo nǹkan tí mò ń kí fún yín tẹ́ gbogbo yín dààmú yẹn rò pé ọ̀fẹ́ ni mo lọ ń kó lórí wọn ni fún mi lówó mi mi ṣeré. mi kì í ṣàjòjì ẹ nà ó jẹ́ kí calm down kí n dé mo ń padà bọ̀. ah máa bójú ẹ̀jẹ̀ ń sìn yòó kí ni gbogbo yẹn ń sìn mo ní kó sanwó fún mi dẹ̀ ń ṣe bí kinní. má gọ̀ọ́ra ẹ̀ mi kì í ṣàjòjì ẹ nà àmọ́ mọ́ ẹ̀ ẹ̀ tí mo bọ̀ fún mi lówó jọ ṣòro pé mò ń bẹ ṣeré ní sanwó mi òun ní kí n máa bu gbogbo ẹ̀ fún ẹ mò ń bù fún ẹ òun mú gbogbo alẹ́ gbogbo ẹ̀ láàkì fún ẹ òun dàjẹ́ wá ń ṣe bí olórí burúkú ń sìn. màá fún ẹ kí ni déètì ni. mi ò mọ. ẹ mò ń padà. Ah, mi láìkẹ o màá bójú ẹ jẹ ń sìn yìí o ṣé o wá mú o wá sí ibà òmò dání fún mi lówó jàre kí ni gbogbo wèrè ń sìn jọ wọ́n ní kò fún mi lọ fún mi lọ́wọ́ mi. Ah, ẹ wọ́n máa wo ń tẹ má dà sí wèrè ni àmọ́ bá ṣe ń ṣera wa àmọ́ bá yẹn ń ṣìra wa sanwó fún mi ṣe fi wèrè lẹ́nà o ṣé kò sówó lọ́wọ́ ẹ̀yìn. Ah, inú mi sì ń dùn ah, bí ṣe ń ṣe mí ní ṣèwọ náà ni bí mi ṣe wà yìí nìsín ó ń ṣe mí kí n kàn wà lọ́dọ̀ rẹ ni ó ti yẹ ń wà lóyún tipẹ́ àmọ́ ọ̀nà fún lọ́nà ọ̀run iṣẹ́ ni ò jẹ́ ráàyè kò sì sí ńgbà tó bá yá náà ń padà fi sẹ́lẹ̀ náà ni. Ah, mi ò mi lè rágbà anytime iṣẹ́ tí mo ń ṣe ẹni tó jẹ́ mọ́níjà yẹn bí ìgbà tó fámìlì ni wà ní mo lè kúrò mi sẹ́ ní time kò sí nǹkan kan màá wá màá wá ọ̀dà. Ah, ọ̀gá mi. Ah, ah, mo ti sọ fún yín ti pẹ́ when we are alone tó bá kú èmi àti yín ẹ jọ ẹ máa yọ ọ̀gá kúrò ọmọ mo jẹ́ sí yín. èmi náà mọ̀ kò sẹ́ni tó lè ṣẹ̀ṣẹ̀ máa sọ fún mi pé Jamiu bẹ́ẹ̀ nù sandini láti mọ̀ yún ti pẹ́ àmọ́ èmi fẹ́ ká máa ṣe pé tá a bá wà níbi iṣẹ́ ká máa sọ̀gá àtọmọṣẹ́ tá a bá wá délé ká máa ṣẹ̀gbọ́n àtàbúrò wa tí n bá pọ́n ọ lé ní àyìn àwọn wọ́kàsì yòókù ńkọ́ wọ́n lè mọ tara mi ẹ̀ ń ta ẹ̀ wọn ò ní mọ̀ bá àtijọ́ jẹ́. ó yé mi bẹ́ẹ̀ it's okay it's okay ah, ó dà ìta ni ẹ wá ń bá sọ lórí fóònù jẹ́ kí mo ti dùwà lẹ́yìn yín for a couple of minutes ẹ tiẹ̀ notice pé mo wà ń bẹ̀. mo mọ̀ tí níyàwó. ẹ̀mí rẹ̀ ah. mo ti níyàwó sẹ́ni gbogbo ìgbà tẹ̀ mọ́ bá mi sọ pé kí n fẹ́yàwó kí n fẹ́yàwó mo gbìyànjú mo fẹ́ fẹ́yàwó lórí Facebook nígbà tó mo rí Facebook máa dé ọmọ pupa tí mo rí àṣẹ dúdú ni ìlà àti ẹ̀gán tó tóbi ju tèmi lọ kò sí sílà lójú ẹ̀ bó ṣe lọ́nu àmọ́ ọmọ eléyìí báyìí mo lọ bá ọ̀rẹ́ mi mo lọ bá ọ sọdún nílùú wọn ọdún ẹ wọn náà sọdún pàṣẹdà. ẹ yìí tẹ lọ yẹn. ọdún tí mo lọ yẹn ọ pàṣẹdà lóòótọ́ ah, wọn ní tí wọn bá sọdún gbẹ̀yìn àbá jẹ́ olórí ibò bọ́ bá pa àṣẹdà báyìí ó lè dùn lórí rẹ̀ n bá débẹ̀ lọ́ba sì rọ ọmọ bíi ní bá ń kúnlẹ̀ ní sì ń kí wa ẹ̀ ǹlẹ́ o ọmọ yìí lẹ́wà ó tún wá níwà àwọn eh. fàyìn ká má parọ́ lèmi bá pè pé wá èmi nífẹ̀ẹ́ rẹ̀ mi ọmọ fẹ́ ohun tèmi òun náà kọ́ sí báwọn obìnrin tí wọ́n ti lónírọ̀ ó fi mí sakọ́dé ọ̀ àmọ́ lẹ́nu kan ẹja mi padà gbà wọ̀ ó gbà wọ. ẹja rẹ gbà wọ. <laughs> ìjà yẹn very good very nice. Eh. ẹ̀yin wá jẹ́ wípé àdúrà àwọn ẹbí ó ti gbà lórí yín nìyẹn. ó ti gbà ah, ó ó ti gbà ọmọ yẹn nífẹ̀ẹ́ mi púpọ̀ ìrírú ẹ̀rí o àní kò tún lè sùn. náà ló ń sọ fún mi ní bí olóhùn ò sùn bó ń sáfẹ́ rí mi. ẹ ah! ohun tó wá kù sí rèé o ẹ má dàkẹ́ àdúrà o ó o oh. bí ọba wọlé kò ní í jòkúta o. ẹ fìyẹn lẹ ẹ fìyẹn lẹ iye kókó ni pé ìyàwó ti wà a máa náwó fún yín. Ah, eh, ìyàwó <laughs> ti wà a máa náwó fún yín ah! inú mi ṣẹ̀ṣẹ̀ dùn ni. ọ̀rẹ́ mi. Eh. <laughs> ẹ̀dínà ẹ jẹ́ kí n padà sí inú ọ́fíìsì ẹ̀yáṣẹ́ o. èmi náà wà lẹ́nu ọkọ ìyàwó ọkọ ìyàwó èmi nìyàn èmi nìyàn èmi nìyàn. ẹ ṣàkọlọ ọkọ ìyàwó ọkọ ìyàwó. ojú tì ojú tì yà. ẹlẹ ẹrọra ẹkú ẹlẹ ẹlẹ ẹrọra ẹlẹ ẹlẹ o ẹ dákun ẹ mọ bínú o bọ̀dẹ́ mú kì í àbẹ́bùkẹ́ kọ́ lẹ pé ara yín. Ah, ẹ̀bùkẹ́ ni wọ́n ẹ̀bùkẹ́ ni. ẹ dákun sí ẹ lọ sábìjà ni. ní ah. sábìjà. sóhun kò débẹ̀ rí. torí ìfìlà rí yìí lọ́jọ́ ìwí bẹ́ẹ̀ sẹ́rí ah. ọmọkùnrin kan wà kọ́ kú ló kọ rẹ̀. ọkọ̀ kú. ọkọ̀ kú ni ọkọ̀ kọ́kú wọ́n ń pè àmọ́ wá padà kọ́kú ni. irú ìfìlà tí mo rí lórí yìí òun ló jẹ́ ìrántí rẹ̀ torí irú ìfìlà tó náà máa ń dèrè. lélẹ́yìn gangan wá ṣeun. àbíjọ nísìn gbé. olùmọ̀gùn ni. olùmọ̀gùn ni. ló fi kọ kú. òun ló fi kọ kú. náà ah, ló mọ jẹ ara ẹ̀dá ìwà adábíjan rí bẹ́ẹ̀ tí ń wò mí. ẹ̀gbọ́n mi kan ló lọ sí Ghana àwọn náà wá fún mi ah, mo sábà pé fìlà ẹ̀ ṣe ti wà ní àyín <laughs> ẹ̀lẹ́ ẹ̀ ṣe tulẹ̀ ẹ̀ ṣe tulẹ̀ <laughs> ẹ̀lẹ́ ẹ̀lẹ́ o ẹ wà ní àwọn tó jagun Biafra ni mi ń sológun. ok sológun ah, èkó ní ti ń ṣiṣẹ́. Ah. kí lẹ rí. mo ń sológun. ológun ni ọ ọ dẹ lóye sológun ológun ni ó jẹ yáwa ológun kùtèrè lẹ rí. parọ́ ogun mọ́ mi mi ò ń dágun. ìwọ gẹ́gẹ́ lológun kùtèrè. sẹ́ẹ̀rí bó ti wà yìí security gẹ́gẹ́ ni sẹ́ẹ̀rẹ̀ yóò sì kí ọ láàárọ̀ yóò sì kí ọ lọ́sàn yóò sì kí ọ lóru iṣẹ́ tí ń ṣe ni bó wàá ní òkè ń sológun ṣé bọ́lẹ̀ bá gbébọn wá ò ní fàyà gbàbọn. èmi èmi ò lóòótọ́ ni security ni mi oh. lóòtẹ́ẹ̀lì. ó ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ sì ṣe é fi lọ́mọ lọ́wọ́ lágbára náà sí ayọ̀ ni ó jẹ ẹ lẹ́. ẹ mọ tó wá ṣẹlẹ̀ ṣe rí dádì wa wọ́n bínú gan ni o wọ́n bínú gan ni wọ́n bínú gan ni wọ́n ní kèsì èsì ló yẹ kẹ́ wá bó yẹ kẹ́ ẹ ti wá ńgbà tí ń sọdún ìgbà ńkan ló yẹ kẹ́ ẹ ti yọjú a sì rí yín kẹ́ ẹ yọjú ńgbà náà. èmi náà wí fún wọn àmọ́ pé ìṣẹ̀lẹ̀ wọn máa ń bí ìṣẹ̀lẹ̀ kò wọ́n níṣẹ́ wọn máa ń gbomi mo wí fún wọn. òun náà ló fà á mo ti fẹ́ wá ti pé òun ló sọ pé kí n tánì sùúrù kó tó di pa àwa aṣọ lónìí. Ah, àmọ́ ìbámu ti ṣe bẹ́ẹ̀. ìbámu ti ṣe bẹ́ẹ̀ bàbá mọ̀ sì ṣe bẹ́ẹ̀ ah, dáàdì wa ọmọ gba rẹ̀ dẹ̀ẹ̀dẹ̀. Ah. ẹ̀yin náà lẹ́yìn ọdún gbogbo ẹ̀ fún wọn. hello hello hello please. ẹ ǹlẹ́. sábà ò ní. àtìlẹ́gẹ̀. àwa yìí lọ sí. wérewére. àwọn iṣẹ́ wéré o ah, ọkọ sisi iléèwé nù. ẹ̀mú kẹ́nu bá mi. Abíọ́lá. Eh, wake up please wake up wake up wake up wake up let me see the face. mo ní kó dìde orí ẹ̀ tó sì ń ṣe kíni. wọ́n ní kí n dọ̀bálẹ̀ ni. look i am her father if i give any law especially inside my house nobody to máa play lé lórí o tí n bá pàṣẹ o gbọ́dọ̀ ọbọ èmi ni bàbá ẹni tó fẹ́ fẹ́ sit down. ok sir. ló ń wọ́rí ẹ̀ wọ́n dàbí ẹni pé black cap ò fẹ́ báyìí lágbárí mu ṣífìlà orí ẹ̀ nǹkan bá ti ní o ṣe ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlẹ́nu rúrùn ló làmú ìyá rẹ o gbé ìṣúlá tẹ. adarada mo gbé ìṣọ́ọ̀kì mi. ṣé o sí. mo ọ̀dọ́ àbùkù kan. Ah. jọ please. ṣé wọ́n lo ní agbárí? Ah. ṣé tọ́ fẹ́ ah. <laughs> orí rẹ ni kò yẹ orí olórí wá bí <laughs> orí rẹ ni ntọ́lọ̀ ń fún un èmi mú. resg resg ṣé ọkọ tí o ní ọmọ ayọjú sí mi kò fẹ́ fẹ́ ṣóun náà múdè. báà mi èmi kéde. pẹ̀lẹ́ ju tí mò ń wọ àbíbẹ́ lè ṣeré ìyàwó mélòó kí ni nọ́mbà tí wọ́n fẹ́ jẹ́ nínú ilé ẹ̀. Ah, ẹ̀mú kí olóbìnrin rí èmi là kọ́ obìnrin rẹ̀ ìníyàwó rí kò má rírì. ẹ jábọ́ lẹ́yìn ìyá yìí ni ìròyìn ah. jábọ́. <laughs> Eh, oh, ilé ìkúra ti jẹ́ wá àrùn n tó bá ṣẹlẹ̀ sí yìnyín máa ń sọ lé àná ni. Ah, ah. láàárọ̀ kò má rírì. kò má rírì o pẹ̀lú èjì yìí. a ó ní di. jọ̀gùn fẹ́ gbọ́ plé. ẹ ẹ bá mi jókòó sá. bá mi súnmọ́ òun yẹn pásítà eh, eh, jẹ́. ẹ dress form ẹ dress form. reason tiẹ̀ ni nígbà bí ó wà bí ọmọ ọdún mẹ́ta about three months lẹ́yìn ọdún kẹta ìké ló yọ lẹ́yìn rẹ̀. ike ni ike yẹn kọjá bẹ́ẹ̀ tán wá lọ ra kinní tán fi ń wọ ìtàn fi ń pa wọn tán máa ń pè ní. ọ̀rọ̀ àánú ẹkùn kò gbàgbé ohun tí nǹkan ṣẹlẹ̀ sí kò lè gbàgbé ọ̀rọ̀ àánú ẹkùn náà fi wọ àpẹ̀lọ́pọ̀lọpọ̀ àdúrà gbogbo kéwòn wá yọ tán nígbà tí kéwòn yọ tán kó lóṣù mẹ́fà ọdún mẹ́fà àrùn bá tún yọ warapa ni. kí ló dé ilé àná kí mi ló ń ṣe rẹ́kọ̀dù fún mi. ó bá ti ṣẹ́jú sí mi pé mọ̀ sọ. ó ń ṣe rẹ́kọ̀dù jù ṣẹ́dúwọ́nà tù náà ló ti. sẹ́kà má sọ̀rọ̀ ara wa sínú ara wa mọ́. Ah má kì mí lọ nílé àná. òkè o tí ká bá sòótọ́ wọn. ẹ captain gbogbo tí ẹ ń ágìw lé lórí kò tó nǹkan tó yẹ kẹ máa ágìw lé lórí àìlọ skul yìí ló ń affect yín irú yìí tóun ó fẹ́ máa bínú pé o sọ̀rọ̀ nílé àná pé òun ní àrùn oríṣiríṣi ó ní orúkọ tí àwọn olóyìnbó ń pe àrùn ẹni tó bá lárùn oríṣiríṣi ǹjẹ́ gbọ́ <laughs> fmmc náà ń pè é variety, methodology, mentality, conclusion. Variety ló ṣe sọ́tọ̀. Tó ti gbọ́n kékeré ló ṣe ọ́, varieties ló ṣe ọ́. Ah. Sọ ọgbọ́n ní. Kò ṣe kò new variety, methodology, mentality, conclusion. So lórí pé ó nírú àrùn yẹn mm-hmm. tó dẹ̀ ti lè jẹ́wọ́ mm-hmm. máa fa ọmọ mi fún ẹ ṣe. ìmọ̀ ìjọba ilé ìjọba ilé ìṣe wa ní àjẹsà. tó bá yẹ pé kò jẹ́wọ́ fóun ti sick lóríṣiríṣiríṣi variety sickness bá má fún bọ́n ti jẹ́wọ́ pé aláàárẹ̀ ló ń tá a bá fún níyàwó a ti mọ̀ pé aláàárẹ̀ la fún àdèmọ̀ bá ṣe máa treat ẹ̀. àwọn ṣe kíkan o kódà tó ní kan tó wọ̀n sọ. mi ẹ sọ nù. àtọ́jú náà máa fún mi yà. inú kò sọ gbogbo wa. kó má ta àjùtọ̀ mọ̀tò àwọn lè sọ mọ̀tò wọn. àmì tó ń kò mátà mò ń sọ̀rọ̀ pẹ̀lú sense mo mọ̀ pé ẹ̀gbọ́n tó sọ ìyàwó mi ni ó ní step mother fún òun ìyá tiẹ̀ ti kú nínú motor accident for long. ìgbà tí ìyá rẹ̀ kú èmi mọ̀ tọ̀ bí ìyá rẹ̀ ṣe kú gbàrà wọ́n fẹ́ mi bí ó sì fẹ́ mi mo gbàtọ́ èmi náà sì bímọ o àwọn ọmọ aláìbàgà. bẹ́ẹ̀ni òun ló wá ń sọ pé ṣé tí a bá gba òun láyè tá a fa ọmọ fún un ọmọ tọmọ wa bá bí ṣé àìsàn yẹn ò ní transfer sórí ẹ mo ní kò mean ah. bí ìgbà tẹ pé àwọn ọmọ yẹn wọn jọ bàbá wọn ni. ẹ̀rọ kò tẹ̀lé rí bẹ́ẹ̀ àrùn alárùn irin sísìn àrùn ò tẹ̀lé kankan mọ́ torí wọ́n ti wò sàn ó ti lọ lára rẹ̀ pàápàá. yorùbá mi kọ́mọ ọmọ yín mọ̀ sí wá pa kò tí ń tó jẹ kó sí wá pa mọ́. lọ kò sí mọ́ tí ní kò sí mọ́ ọgbọ́n tó bá ń ṣe ọmọ ẹ̀ kò sí tó bá kò máa ṣe ọmọ ẹ̀ má kàn sọ pé ọmọ kan ní kì í ṣọmọ ẹ̀. kò sí mọ́ owó mi ẹ bá ń gbá. kò sí mọ́. kò sí nǹkan kan mọ́ sẹ́ ẹ fọ eh, ṣé ní tẹ̀bá ní tàbọ̀. ṣe tó àti fẹ́. bẹ́ẹ̀ eh, bẹ́ẹ̀. jọ ka ogbon tó lẹ́tọ̀ọ́ kí wọ́n gbé wá sílé bàbá ọkọ. aláà eh, ti gbé nǹkan wá. Hmm, hmm, hmm. ẹ ṣe ẹ ṣe ń jarí ẹ ṣe ń jàre àjọ owó pẹ́ràn ni ibi tẹ́ ti bẹ̀rẹ̀ rèé ṣe mọ̀ pé ẹ kọ́kọ́ wá tẹ́ ẹ wá kí wa ẹ kọ́kọ́ ra ẹ mọ̀ pé mo ń lo fóònù ẹ kọ́kọ́ ra kírẹ́dìtì ten thousand fèmí náà bẹ́ẹ̀ ni ibẹ̀ làwọn àti kọ́kọ́ bẹ̀rẹ̀ tó ti yé yín lẹ́yìn ìgbà náà ilé ìdá àkọ́kọ́ fi bẹ̀rẹ̀ nù àwa bí ẹ ṣe wáyé nísìnyí ẹ ra kírẹ́dìtì ten thousand fèmí ẹ lè mọ́ra fún bàbá rẹ̀ àmì lèmi ń tọ́jú nígbà ìyá rẹ̀ ti kú èmi lèmi ń tọ́jú rẹ̀ tó ti yé yín uh-huh. lẹ́yìn náà ẹ wá mú ewúrẹ́ mọ̀ọ́lù mínírà páálí bíi mẹ́jọ ọtí bíi páálí bíi mẹ́jọ omi bíi fitín omi bíi fitín tó rà pò <laughs> ẹ gbé ráìsì àpò kan ẹ mú tọ́kì ẹ mú ewúrẹ́ ẹ mú mọ̀ọ́lù ẹ mú síkìn ẹ mú òróró mọ́gí tí ń tòmátò ah. kí ló túkù táwọn ń gbà ní aṣọ bàtà ọmbrẹ́là ah. gbogbo àlọ́tà eight eight eight eight. bàbá ti fẹ́ lọ mẹ́jọ láìsọ ọdún fa hello please hello. odidi ọmọ lẹfẹ sọ odidi ọmọ ni. gbogbo tí wàá kà yẹn dọ̀kú tó máa dé lọ́la wọn bá tún mi ń kó wa ní bẹ́ẹ̀ mi. o tó gbé wa gẹ̀gẹ̀ ni. o tó kó lẹ̀ o tó máa kó lẹ̀ bọ̀ mi ìmọ̀rírì táwọn òbí ẹ̀ ṣe ń pọ̀ sí ẹ̀fẹ́ yẹn o. Ah, they should have allowed you to remain like this but you die. ṣùgbọ́n àwọn ọmọ authority of religion wọ́dọ̀ máa rí gbá tọ̀dọ̀ mi gbogbo tí ìyá ẹ̀ máa gbà mí sọ. mẹ́jọ mẹ́jọ. wọ́dọ̀ fi um, two acres of land. Ah! and tó bá dẹ̀ tí wàá pín a lọ sí lọ́sibọ́sì. ọkọ lèrè ayé ọmọ lèrè.

mo rẹ́ǹtì ẹ̀ ní o kì í ṣèmi mo ní o. a kò tí ọlọ́run ó kọ́lé fún wa ẹ lè ralẹ̀ sábà wa tẹ́ kọ́lé tí ó tóbi jọ wọn ah. ọlọ́run sì ti wá. hòtẹ́ẹ̀lì lèmi ti ẹ̀ fẹ́ hmm, tí mo ti mọ̀ ń pa business hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì lówó lórí o. táwọn èèyàn mọ̀ ń gbà pé mo sùn. Ah, bí wọ́n ti mọ wọlé jáde jọlé jáde owó ni. Eh, lọ́wọ́ sọ̀rọ̀ nù. àmì àmì mo ti mo fẹ́ ọ fún náà nù gbogbo ìgbà tó bá ti ń sọ̀rọ̀ tó ti jẹ́ pàdúrà ní fi ràn ọkọ lọ́wọ́ ilé ayé wọn dáa má jẹ́ ń tàn ọ̀rọ̀ rẹ ìwà rẹ gbogbo ẹ̀ ló wù mí o nke o sì ní mhm. ṣìṣe ràásìràásì àtẹ̀yìn ọkọ mi Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ orí mi pẹ́lẹ̀ báyìí ó dire ni àwọn èèyàn ti pẹ́ gan mi pé mhm. èlé ní àwọn ẹ máa wò ó mhm. àṣẹlédùn àmọ́ ti ń ṣe é fún mi o ṣeun àmọ́ wàá gbọ́ wọ́n ní kìlọ̀ fún mi kí n kìlọ̀ fún ọ òun ni bàbà tó mọ́ fi ń gbá yìí rọrùn kájọ kìlọ̀ fúnra wa hmm, inú ilé yìí èmi ìbá kankan rojọ́ wọ́n máa lọ́ mi ni njọ́ bá jẹun njọ́ tí kan mọ́ jẹ́jẹ́ lọ́mọ èkó mi lọ àì sọ̀rọ̀ débi pé wọn pè é lágbájá ló wí báyìí mọ̀ hmm, hmm, lọ ń tèmi ni èmi ò o èkó mi bẹ́ẹ̀ náà mo sì fẹ́ kí mọ̀ sí. ní kọjá yìí mi ní hmm. kọjá yìí mi àmọ́ ìmọ̀ kí wọn ò pé lè bọ́ ni wọ́n ìmọ̀ kí wọn. àìní àlè bọ́ gbogbo wa lè bọ́ hmm, gbogbo wa báyìí lè bọ́ ni wọ́n hmm. àmọ́ jẹ̀jẹ̀ lọ́mọ èkó ń lọ ah. nínú mo fẹ́ àmọ̀ sí. èmi ni mo ṣe pẹ̀lẹ́ wọn mi ni mo ṣe pẹ̀lẹ́ kò sí wàhálà kò sí wàhálà. ẹ̀yin ẹ àmọ́ ìkan tó kù nísìnyí mi lọ bí iṣẹ́ yìí sì fẹ́ kí wọn náà máa sùn kalẹ̀ lé mo fẹ́ kó o ronú bóyá ọba rí sọ nísìnyí títí ọ̀la àbọ̀túnla nǹkan tó bá mọ̀ pé o lè máa ṣe tó jẹ́ sẹ́ èmi ó sì mọ ibi tèmi náà nínú sí tá a fi rówó ká bẹ̀rẹ̀ iṣẹ́ tèmi bá ti ń pa tọrọ ìwọ náà máa fi kọ́bọ̀ kún torí tọkọ bá ń ṣe tíyàwó òṣìṣẹ́ kódà bíyàwó níṣìṣẹ́ lọkọ òṣìṣẹ́ níbi táyé dé ti hùn a gbọ́dọ̀ fi ọ̀tún wé òsì káfòsì wé ọ̀tún ni. iṣẹ́ iṣẹ́ iṣẹ́ mo lè máa ṣiṣẹ́ ìyá ìyá mi agbóni ìyá ìyá mi ń ta kọ́lọ̀ bá ń fọ̀hún kẹ́hùn àgbo. ìwà mọ̀ o bóyá wọ́n lè tẹ́wọ́ gbà lẹ́kọ̀ọ́ sẹ́wọ̀n pé gbogbo ọ̀rọ̀ àwọn ará èkó gbogbo nǹkan bíi eléèbò bíi eléèbò wọ́n lè pé wọn ò fẹ́ nǹkan ìbílẹ̀. irọ́ líla ọ̀la náà irú àgbo bí wèrè bá ń ṣèyàn wọn ni ẹ fún un lágbo ẹ̀ ṣé ìṣàgbo wèrè irú àgbo ìwọ ah, ní sẹ́mu kí àgbo wèrè bíi bó o àwọn àgbo bí bíjẹ̀dì bá ń ṣe ni àìkó àìkó sọ́ọ̀kì jẹ àwọ̀ ewé ah ìjẹkújẹ wa pọ̀ mílímìlì là ń jẹ. èkó a máa máa gbó. Ah, wọ́n fẹ́ràn àgbo jù ah. èkó ìjẹkújẹ pọ̀ àìjẹ nǹkan gírí ìjẹkújẹ là máa jẹ. Hmm. indomie tùbàgẹ́tì gbogbo nǹkan tá à ń jẹun. kí ni tí mo ṣe bí àwọn ohun. gbogbo nǹkan tá à ń jẹun àgbo ló wúlò fún a ó ní pákéjì là á gbé wọlé àmọ́ hmm. ìpolówó ní oògùn owó. pákéjì. Ah, tá a bá ti polówó dáadáa èmi náà sì láwọn ọ̀rẹ́ tó yẹ pẹ́nu wọn ò dilẹ̀ àgbomu ni mímú ìyẹn dà. ìmọ̀ sàgbó ìmọ̀ tàgbó ìmọ̀ tàgbó rasi rasi. ọlọ́run ó sì máa bá wọn pèsè owó kú ọ pèsè wọn kọ lẹ́rù kẹ́kọ́ ni ẹ̀rù kéèmí. rasi rasi ò bá ara ṣe ẹ̀rù kéèmí rasi rasi rasi ìbí mi dà ìbí mi dà. ẹ̀rù kéèmí ẹ̀rù kéèmí. tani ẹ ẹyin wo ni tani ẹ tani tani ń kọjá lọ tí ń kọjá bọ̀ wọ́n dọ̀ wọ́n ti rí ní tẹ́hùn yìí kò rí rí nù nígbà mo ti gbéyàn wálé ó ní kó máa lọ kí wọ́n máa bọ̀ àwọn oníranù ah, àwọn oníranù wọ́n ohun tí ọkàn wọn lábúrú nílùú wa ni wọ́n ṣe. kó o lọ sí àṣẹ ẹ dọ́kun ṣé bí wọ́n ti máa wà bàbá wà lónìí. irọ́ irọ́ irọ́ irọ́ ah. wọ́n ṣe fi wọ́n lẹ̀ máa tẹ̀ lọ sọ̀rọ̀ burúkú sí ọ níṣẹ́. ẹ̀mùké ẹ̀mùké ṣí alágbọ̀n kí òun kí yín ó ní ẹ lówó ẹbí mọ́ kẹ́ ẹ pẹ́ o ó ní ẹ ṣòwò ẹ ṣòwò ẹ jèrè tó pọ̀ bómi ṣọ̀tà gbogbo ilé lókì ẹ má bàjẹ́ dé bá burúkú ṣàlàyé ẹ wá gbogbo ó ní ẹ wá má gbó gbogbo ní ṣe sílẹ̀ tó fọ́ tábàtàn ọ̀dẹ̀dẹ̀ ẹ má bàjẹ́ dé bá burúkú ṣàlàyé ẹ wá gbogbo ilé láti ń kẹ́ṣọ̀ kò ti ju iṣẹ́ ó jára mọ́ṣẹ́ ìdí iṣẹ́ ẹni láti ń mọni lọ́lẹ̀ o bíi tìrà ṣíkọ́ àmọ́ kinní kan ló bàjá o jẹ́ bíi tapá tó gùn ju tán lọ ráṣí ráṣí ráṣí alágbo nǹkan. ẹ kú ilé o ẹ kú ọrọ̀ ajé ah. ẹlẹ kí ló dé ọyá ọkàn kan. Ah, bàṣà ìdí kò sọjà gbogbo tá dá òun sì pọ̀ òun yẹn pọ̀ bá ṣàìdí ilé wáyọ torí tí ò sí. tá a bá ní ká sọ ti oòrùn tí ń bẹ ń ta ẹ̀ nọ́mbà wán ni ọlọ́run ló mọye dìgírì tó wà ẹ màláìkà tó lọ́n fi sídìí oòrùn òun gan yí òkè ọlọ́sùn ni pẹ̀lẹ́ àmọ́ kí la wá sí owó ni bí ọba jẹ́ torí owó sẹ́yìn ta ni ọmọ dààmú káàkiri mm. owó ti mú haúsá ti fi ń jorógbó ká ah. bí ọba sí tajé kí lọmọ pásítọ̀ ń wákọ̀ pẹ̀lú ọjọ́ ọ̀sẹ̀ tọ́yọ wà ń sọ́ọ̀sì bàbá rẹ̀ máa dúpẹ́ ebi ò ní pa wá kú pẹ̀lẹ́ kú ọ̀rọ̀ ajé èmi ro kinní kan náà torí ohun tó sọ yìí nísìnyí báyìí ṣé tá a bá wá ìṣọ̀kan kó kú sọ̀ síbì kan kò ní jẹ́ pọ̀ ń kiri kí mọ́ kódà bó jábẹ́ ọ̀bùrẹ́là lọ́ bá sá sí yọ yàtọ̀. iyùn náà dà dé àtẹmú náà dà àmú nǹkan ní bá ṣàyèdè àmọ́ òun bàárà mi wá ń kan kọ́sítọ́mà mi bóun náà ti mọ̀ pé mo ṣe ibi tí ń ṣọ́ọ̀ṣì. òbí ah, ah, nígbà tí ọ bẹ̀rẹ̀ àgbo àṣàkọ àwọn kankan wá láti ìlú òkè ṣàkọ àwọn oníbàárà wá láti ìlú òkè nígbà tó ń ta náà ló ní wọn tó bá ti di pé o ti ní ṣọ́ọ̀bù náà nísìn á tún mọ ara wọn míì náà ni kí ló dé tó ní ta. ìdáná àmì owó bá nà àwọn wá débẹ̀ ti fẹ́ ni bá ṣàìdì kò sí tí ìṣàwọ̀n ẹwà fún mi lásìkò díẹ̀ kí n lè sọ fún òun bàárà ń kiri díẹ̀ kí n lè ṣàlàyé fún ọ pé tó ẹ ní mọ́ orí mi mọ́ o ọlọ́run ti ṣe ibùsọ̀ tí mo sọ sí. èmi náà ti máa ṣètò owó táyé gba akínilẹ̀ kó sàbùkù. ẹ̀sán ọmọ yóò máa pọ̀ àwọn ògbóhùn ìyá wọn. Saheed. Saheed kìíní ah sẹ́mi ẹ̀wọ̀n àwòrán mo ti kọ́ ọ lọ́dọ̀ kàfáyà tí ń kọ́ wọn ní sáǹdì letter A sand A letter B sand bọ̀ àwọn ọmọ ti mọ̀ wé. máa ṣàyẹ̀dọ̀ ọlọ́run ó jò wọrí. àmì òjè ẹ kí ìwọ náà wàá jẹ ìwà yìí. wọn kàn ṣe o. ṣé nǹkan kan mọ́ tó kùnú eléyìí o àdínkù ní àdínkù ẹ̀yìn ló kù. àṣì alágbòmọ̀kẹ́ tó já jù. èmi láyé mi èmi ò mọ̀ kéré níbi tí mo wà mo mọ̀ ń já fáfá ni. mo mọ̀ sọ̀rọ̀ ju mo ti rí lára ẹ̀ ṣùgbọ́n ràṣì má jẹ́ ntọ̀ kí n tó lè màgbó lórí ẹ̀ lénìí ó nílì láti múlẹ̀ fún mi ìní parọ́ fún ọ gbogbo kínní ìwé mi náà tú. yíò ló wá kéré gbogbo ara lèmi ò mọ fi ń tajà iṣẹ́ kí n mo gbà bó bá sáà ti máa yọ owó bó lẹ ti fẹ́ sí ṣé ló ní benabu ni àbí lẹ́lẹ́múrèètì. Ah! ọmọ benabu dẹ̀ mẹ́múrèètì. ṣòwárí má jẹ́ ká lọ sí benabu tá a bá lọ mẹ́múrèètì ló máa jẹ mẹ́ẹ̀gì wòró pọ̀ mi. àmọ́ kí ní kọ́ ló bàjẹ́ òjò bíi tapá tó bùjú tán lọ ráṣí ráṣí ráṣí alágbo àhùn àmọ́ ká mọ̀ kú ọ ẹ fọkàn sí gbàgbó bọ̀ ká tó mọ̀ lọ ẹ jẹ́ fún yín lálẹ́ kẹ́ ẹ lè sọ́ọ̀rì ní mọ̀gànnà. kí ni mo mọ̀ lọ́pọ̀ lọ ọ lè bóde ní yàrá ìgbìmọ̀ lè pọ̀ lọ ó sì lọ ni ó. èṣù ló ń fà lẹ́sẹ̀ yé mi ò fẹ́ wàhálà jẹ́ mi ọmọ bọ́ ta. níbo ló ń lọ. èmi ò fẹ́ wàhálà gbogbo ilé ìbàdàn. bá a ṣàìdì bá a ṣàìdì èṣù ó sì lọ paraku ni ó ó ṣìnà náà bá ṣe kí ló fẹ́ kí kí ni ò lè fi tọ́ ọ ti wí bẹ́ẹ̀ wọ́n pé kò sí tí ò lè ṣe fọ́kùnrin tó lè tẹ̀ yín lọ́rùn. èmi ó ṣìnà. ó ṣìnà ni ó èmi ò ṣe ó sì náà wojú mi dáadáa mo mọ̀ yàtọ̀ gbogbo kan tó ń pè mí yìí ṣètè mí mo ló ti rí mi náà. bá a ṣàìdí kí ló fẹ́ kí n ṣe tí n tí ì ṣe fún ó ni ọmọ ṣe fún ó tí ì bẹ múlẹ̀ lẹ́nu bá ṣàìdí ọ̀ọ́ lé lọ́bí kankan wo ọ́ sẹ̀sìn awọ́rò níbí. ẹ wo ọ́ sẹ̀sìn awọ́rò. èmi bẹ́ẹ̀ ni mo ń fọ. ṣe ẹ̀ ṣe awọ́rò. ọ́ sẹ̀sìn awọ́rò bíi ti sọ ni ó ah ah ẹ̀sìn tó máa dàbí ìgbà tí ń ṣe kùséèdì. èmi ò mọ ilé wọn túbọ̀ rẹ̀ yìí mọ nǹkan kan mo mọ̀ kó ṣẹ̀sìn àwárò. wọ́n bọ̀ dé. lórí kéèkì ni mo ṣe nǹkan tí mi ò ṣe kí n bọ̀ ó sì nà ni ó. látijọ́ tí mo ti délé ayé lẹ́yìn ìwọ tí n bá gorí omi mi wo mọ́tẹ̀gbẹ́ mi mọ́tẹ̀gbẹ́ ni. ẹ bùkẹ́. níbo ló ti rí gbogbo wàlàkà. eléyìí wọn pè mọ́tẹ̀gbẹ́ ó sì nà ni ọmọ ilà kan ní ìlẹ́kẹ̀ẹ́ bí bọ́ọ̀lù ń ke. sẹ́mi nìkan mo wá kọ làwọn. ìwọ nìkan ló kọ́ gbogbo ẹ̀ bá ṣe. ọ̀ẹ́sẹ̀ ìlà mi ni mò ń bá ṣe ṣìnà. yóò ló fẹ́. àwa wí gbogbo eléyìí. mọ̀ ọ́ lọ kí mo wẹ́ òní. àwa wí gbogbo eléyìí. ọ̀dà bóde kí n yẹ o lè jókòó. Ah, kí n tó máa jókòó. báṣà yìí ò lè jókòó sẹ́yìn. kí n tó dìde ma. aládìjọ ló jókòó. wọ́n ní kí n má lọ mọ́mọ́ tó. ẹni yóò ní nísìnyí. báṣà yìí kí ló fẹ́ tí ì ṣe fún ah! kí ló fẹ́ tí ì ṣe fún ọ sí mọ́ ni ẹ mọ́ ní í ṣe máa ń ṣe. bó obìnrin jọ́jú ṣe sì ń fún ọ bó gbégbó gíragìràdé lọ́wọ́ fún ní ìhàn fún ọ kí ló fẹ́ tí ì ṣe fún ọ àgbàyà ni ẹ báṣà yìí àgbàyà ni ẹ àgbàyà òsì. mo kàn sùúrù èmi ò sì lẹ́mìí. kò sí bàtíkì fún ọdọ́dí ṣẹ́ẹ̀sì báyìí bó o bá pera yín òun kí lọ fẹ́ agbára ni ọ́. làkúgbọ́jà mi lòdè lè ń balẹ̀ ọ̀yẹ́ lọ́wọ́ kẹtọ́ ń bá ṣe lò kúlẹ̀ pé fẹ́mi lọ́dọ̀ kúgbọ́jà kí ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ yìí ọ̀lẹ́ mi lè wà lẹ́yìn ìbò àpò ẹlẹ́rìí ìbò ọkùnrin ó sì nà ó sì. Let's go jàkú a ní kó o mọ̀ gbìyànjú kó o mọ̀ ṣètọ́ lórí ọmọ rẹ. wo risco àbí lórúkọ ẹ ah. orí àwa àwọn òun ṣètọ́ lórí ọmọ. bó bá yẹ ẹsìn bọ́lá ń bá gbàdúrà bíbélì bá sọ iye tó dé èèyàn gidi láwùjọ ọ wàá pè wọ́n ní bàbá rẹ̀. wo risco àbí lórúkọ ẹ sórí àwa bàbá tí ò kí ń tọmọ làwa àwọn ò ah. kí ń ṣe bàbá bàbá ni wá. ó ah. ti yẹ tọ́lọ́mọba jẹ́ kọ́mọ tọ́ tó ti tọ́ ra ẹ̀ tọ́ ti tún ra bí tó ti náwó làásẹ̀ máa ń lọ claim ọmọ báyìí máa ń bí káàkiri nìyẹn so tó bá ti yá mi tó ti yá mi màá claim ọmọ mi màá gbọmọ mi lọ́wọ́ yín. Ah, ah. dàkú ó tiẹ̀ mọ mú kankan wá fọmọ. sori má da ẹ láàmú ìtorí ìtorí àrùn lọ́lọ́run ṣe dáná owó náwó ìtorí irú wa lọ́lọ́run ṣe dá ẹ̀lú kú àbí kí ló pọ̀ kọ́kọ́ ẹ̀yìn nítorí wa táàmù ọmọ tọ lọ́lọ́run kó máa bá mi tọ òun wáyé wá tọ́mọ ni ìjọ tó bá ti wá yá mi ti fẹ́ gbọ́mọ mi máa wá tilétilé ni màá wà tẹbítẹbí ah. ó ti yẹ màá kọ́ àwọn ọmọ tó dáadáa ni ah. àwọn ọmọ mi tó yẹ pé jẹ́ oníjà lọ máa ń gbé wọn kì í gbèjà wọn àwọn ọmọ mi bàǹkan jẹ́ tẹsẹ̀ mọ́rìn àwọn ọmọ tó yẹ pé wọ́n máa ń ṣèkà láàárọ̀ ah. wọ́n máa ń ṣe lọ́sàn-án máa ń ṣe lálẹ́ màá ní kó wá ṣe nǹkan fún tó ń bàtẹ̀ ti rí wọn kò ní ágì ó ti yẹ. Mm, dàkúdàkúdàkú mọ̀ sí èké o èké ni gbogbo mm, mọ̀ lọ́bẹ̀ òun dára mọ́ ṣe bá a. ó bẹ́tà kó ti máa sọ fún pé ẹni tó na ọmọ ọmọ líle ni ah. kò gbọ́ nǹkan kan. kó tí sọ̀rọ̀ báyìí jàkú. mo ní o máa ran létí ilẹ̀ mo ah. ò gbọ́ nǹkan kan tó bá ti wùn mí tí fẹ́ pọmọ mi mi ò ráyè o o ìyẹ́lẹ̀ ah, o ti ń rò mí lẹ́jọ́ jù mi ò sí lásìkò ẹjọ́ o ti ń rò mí lẹ́jọ́ jù ara mi ti kú ó ti yẹ ọlọ́run kan ní kò wá hmm, ó ti yẹ. dákun ṣe mi ò jà rárá ẹkún bá mi mo bọ́ sọ̀rọ̀ gidi ọ̀rọ̀ ọmọ rẹ ní bọ́sọ̀ ẹ̀ wá sọ. ọ̀rọ̀ ọmọ rẹ̀ kò fẹjọ́ lẹ̀ ó jẹ́ ń dómi àbò jẹ́ ń dómi òmu mọ́ọ̀tì àbó òmu mọ́ọ̀tì. ẹ̀yin bá ti wá mú kọ́. yẹ pátá ẹja yẹ pátá ẹja yé yẹ pátá ẹ. a ní oṣù tọ́jú bí ní. àmọ́ pé èmi mọ̀ wo bó ti ń pọ́n bọ́ọ̀lì àwẹ̀ àwẹ̀ tó ti ń bẹ lọ́dọ̀ mi tó ti ń pọ́nmọ́ fún mi bẹ́ẹ̀ jù bí ti ń ní ṣe ń ah. àmọ́ àmọ́ ohun tí yóò ṣẹlẹ̀ kí ọdún tó tó jalè. ó sì mẹ́ pé there are so many ilá nínú ìlú wa yìí hmm. àmọ́ ìwọ mo sùsù tí mo fẹ́ mọ́ ọ lá. ọmọ pé mo nífẹ̀ẹ́ rẹ pọ̀. èmi náà nífẹ̀ẹ́ rẹ. ìfẹ́ rẹ mo ń pa mí bí ọtí. ẹ gbọ́dọ̀ fira yín rẹ̀ o ẹ bọ́ báyìí ẹ close mọ́ra ẹ close mọ́ra máa pa yín papọ̀ o ẹ close mọ́ra oya ah. bring your head láéláé mi kọ tí n bá fún ọ lè kí n kú ah. bring your head. ẹ mọ fọ lórí ẹ mọ fọ lórí ẹ mọ sẹbẹ. ìyàwó níyàwó o wa rún mọ bí àwọn pé díẹ̀ wo bomb church wọ lọ́wọ́ wo bomb church tó lọ́wọ́ ẹ jí sòrò gbogbo ayé ni máa fi ọ̀rọ̀ yín hàn pé ẹ bára ń ṣe òṣìlágbẹ òkèrè bíi very stupid tọkọ tí ẹ bá rí ẹ gọ. Okay, eh, eh, ọ̀rẹ́ ready. lásán ni sà. ok friendship rẹ ni orí etí dàrú ọ̀rẹ́ jọ ní. mo rò pé orí ẹ burú bí eré eégún tí ń léwèrè mo rò pé orí ẹ burú bí orí eégún tí ń léwèrè tàbí ọlẹ́jọ́ tàbí ọlọ́rọ̀ ẹ̀yin òbí kò bì í ẹ̀yin òbí tẹ́ ẹ̀ da tẹ́ ẹ̀ tẹ́ ẹ̀ wúlò tẹ́ ẹ̀ fún ẹ̀ tẹ́ ẹ̀ ta tẹ́ ẹ̀ dùn í lẹ́ẹ̀mọ́ kúrẹ́ni rẹ̀ dẹ́ báwo bí gidi báyìí lára ọwọ́ adúró sẹ́gbẹ̀ẹ́ ògì ní àyìn ó ti ẹ̀ bẹ̀rù pé èèyàn lè mọ ọ̀bọ̀ ẹ wà ń lọ mọ́ra yín ẹ wà ń. Ah, ah. ìyá wa ó fẹ́ sọ̀rọ̀ bàbá wa ó fẹ́ sọ̀rọ̀. ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ rẹ ni mo ṣàfẹ́rì rẹ̀ ló jẹ́ ń wá kì. Ah, ọ̀rẹ́ rẹ ni. ṣé kò sọ fẹ́ bó ti máa rí i àbí kí ló ń ṣe bọ́ọ̀lù tó dàbí tó dàbí tó dàbí wà ló kọ̀ lórí ẹ̀ burú. ọ̀rẹ́ rẹ ni ọ̀rẹ́ ni yín àbí. ó yá ó yá ó yá mo ṣe wò yẹn ẹ pín ẹ fọ́ka ẹ̀dùn bọ́wọ́ wájú ọ̀rẹ́ rẹ̀ ni ìyẹn wá ní kọ́ mọ́ wọn fákulì rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́bí àbọ̀ sọ pé àbọ̀ sọ pé ọ̀ fọwọ́ kàn. rárá màá kò fọwọ́ kàn mi mà. kò fọwọ́ kàn ọ̀ fọwọ́ kàn kí ni sàn sí ní sàn nísàlẹ̀ ẹsẹ̀ rẹ̀ yìí ọdọ ògì sára ni. tiger nut ni. èso ọdọ ògì sára ni àbọ̀dá yígọ̀tì sára. kí ni sàn ọ̀nù ó fẹ́ kí n rí òun nù òun kọ́ lè léyìí tí mo eh, fojú mi méjèèjì eh, wò yìí. rọra sọ̀rọ̀ rọra sọ̀rọ̀ eh. tiger nut ló dá síbẹ̀. kì í tiger nut o ìjọ òwò rẹ ó tí kì o ó tí kì o rẹ o. ilé mo ti rí mo ti rí báwo ló ṣe get. n gbọ́ ju mi ọ̀fọ̀ tẹ́tì ni òdi èbó mo gbọ́ bébí ayé ẹ̀yẹ tẹ̀lé. sọnù ẹ pẹ́ kọ́ fẹ́ kó yòókù. ẹ kọ́ sí sọ́jọ́ tí tó dá inú àtẹ ẹ̀wẹ̀ òsàbọ̀ ọ̀tá jígbéjà àwọn ó dànù àwọn dìndìnrín méjì. mo jẹ́rìí ọmọ mi láyé láyé. hello. sa. báwo ló ṣe gẹ́ẹ̀tì pé kinní kan ń ṣọ́ra abẹ́ ọmọ. ń ah, ah. gbọ́ ojú mi ò fọ́ tẹ́tí mi ò di ìṣe á ní gẹ́ẹ̀tì bí ṣe máa ń sọ lára tèmi náà nù ń bọ̀ tẹ̀ ó tó wá tíìkì. ara òwèrè ti sọ ni. àwọn ah, olórí ibú ọmọ ni. ọkọ tí yẹn ń fẹ́ tó bá gẹ̀ẹ́tì sí ṣé gbogbo bíbá yóò ní dáhùn. ọlọ́run tiẹ̀ nìjà rí ọkọ rẹ̀ ò ní gbọ́. àrọ ní tó ṣẹlẹ̀ pé ṣe máa sọ fọ́kọ ẹ̀ pé ah, ah. kó kí á fún kó ṣọ́ra torí gbogbo tọmọbìnrin yẹn ṣe yẹn ó lè fa ikú fọ́kọ. ẹ má sọ bẹ́ẹ̀ ah, ẹ ṣe àsọ fọ́kọ rẹ ìwà àgbàyà lẹfẹ mú ẹ ṣe àsọ fọ́kọ rẹ. èmi èmi ti máa sọ fọ́kọ ẹ. kí ló dé. mi ò fẹ́ jàǹbá fọ́kọ ẹ. ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ sọmọ yín ni kèsà sọmọ yín kèsà nà yín kọ̀tàn mọ́ yín èwo à ń tẹ́ ṣe wé kí n má sọ. ẹ má sọ fọ́kọ rẹ ẹ má sọ fọ́kọ rẹ àbí ìgbà ok mo ti gbọ́. mo sọ fọkọ rẹ. mo ti gbọ́. wúre ní bọ́ọ̀tù wa nkàrà yẹn. ó ti rún ó ti rún rún kún. ó ti lò ó ti lò ó fi lò mẹ́jẹ ògiri. ó ti lò ó lọ́fẹ́ lọ́fẹ́ fún kíkó fáwọn lórí yẹn. ó bá yẹ kó máa tó tó mọ̀. ó yẹ kó dà padà lórí ṣe. Oh, sorry.

olórí burúkú o sì tún bá bomi olómi o ní sóríire ah. bó ṣe bá ṣe nìyẹn ah. ẹ o fọ fẹ́ǹsì àbí. ọmọ bá ṣe ẹ wà ní. nù kò sí yẹn. òkè á ti fi kún ṣé ń sọ mi. nù ṣé o ṣé mi àbí wọ̀ bàkàtọ̀ ṣẹlẹ̀ níbi tó ti kó. yálà yà ń ṣe mo dín lọ́wọ́ mu. ṣé mi wá dìwọ́ náà lọ́wọ́ mu. ṣé ìdáná ṣọ. ẹ wàhálà á nílé. Ah. Eh, ẹ̀gbọ́n ẹjọ tó lọ lọhùn dada yóò ní bàjẹ́ o eh. ẹ lè máa ṣàwọ kí n máa ṣọsán. bọ́dà mi ò máa ṣe pésẹ̀ eh. òfò méje rí àwọn òfò shoprite àwọn òfò shopping àwọn òfò skillos ọmọọba omi ni ẹ ọlọ́run máa ṣí ẹ ọkùnrin ò ní balẹ̀ máa ya aṣọ ọmọ ẹ lọ́rùn àbọ̀lọ́rí burúkú ni máa pèrò lé ẹ lórí wá ṣe patí torí àbọ̀lọ́rí burúkú ṣé kò ah ó wà o ọ̀nà àjọ ta fún yín o ọ̀nà burúkú ni o akẹ́yìn jẹ́ ni o gbogbo ẹyin tẹ́lẹ̀ yẹn wá yé ìgbà yẹn tó kọ̀ rẹ̀. ẹnu yá òbò ẹnu yá òbò àbí ẹnu yá bo àṣọ fún yà ẹgbẹ́nu tèmi náà bàjẹ́ ẹnu yá mọ̀ yàn máa mọ ní. o lè ní ẹ́ báwo la dúró rẹ bó ṣe fáìn tó ọ̀dà yìí kọ́ wá jẹ́ yan adìẹ ló ń jí kó ládùúgbò yìí àwọn tó la adìẹ ń sọ pé àwọn ọ̀rẹ́ yan adìẹ wọn ọ̀rá adìẹ ẹ wà á wà láti tẹ́ máa gbé ẹ̀ tí ẹ̀ nínú inú ọ̀dẹ́kà ìbẹ̀rù ọ̀nà. ẹ wo ẹ mẹ́nu kó mi tẹ wà yẹn màá kú fọ́ ogun ẹ̀ lójúmọ̀ ajá ibodè láṣọ sí o kó bá madalá kì í ṣàwọn máa ń dọ̀tí ọlọ́run ló ṣe é mọ kó tó ṣẹlẹ̀ gbogbo. filẹ filẹ tọba ní kíní kan lòun a máa pa ọ lálọ́dún sílẹ̀. a máa dà eh, eh. a máa pín lọ́dọ̀ sẹ́yìn bọ́ọ̀dì a jẹ máa kẹ́yìn bọ́ọ̀dì. sọ́n gbàdúgbò wa ni. òun náà mo ní kì í sọ fún yín sẹ́yìn pé ìkọ̀kọ̀ lẹni fídì. ó ti yẹ ẹyin lẹni fídì bí ìyẹn fẹ̀ gan. ó ti yẹ èmi máa ń kó pléyà wá òun náà máa ń kó pléyà wá pàì gba Premier League à ń gba Champions League UEFA máa ń lọ lórí fídì yìí dáadáa ọlọ́run gbogbo ẹ̀ wá ń lọ déédéé gan. ǹjẹ́ wàá rí pé o ti ṣe mistake hmm. ibi tí o ti gẹ́ẹ̀tì mi rọ́ǹgì nù èmi ò ní fídì mi ń wo bọ́ọ̀lù ṣé mọ Emirates ni mi sì wo bọ́ọ̀lù ah. kí ló dé tó fi wá ń darí. kò ń ẹsẹ̀ dọ́dọ́ kọ́ mi jẹ́ kọ́ fídì àmì fídì yìí fẹ́ fídì yìí ó fẹ́ fídì yìí fẹ́. ẹ kàá bá omi ẹnu ẹ máa gba ìtẹ́ náà wà ń bẹ̀ ó yẹ àfàjà àfàjà ó ti kú òun bẹ̀ pọ̀ bá nẹnu ẹ bá jẹnu tèmi náà yá mà. <laughs> nìbọ nìbọ yìí ò dá o àsọ̀rẹ̀ lẹ́yìn méjì méjèèjì ẹ wá ṣe prank fún mi ẹ méjà ṣe prank. Ah, ẹ náà wá prank mọ́mọ́ ẹ wá prank ọ̀rọ̀ àjẹ dà fún mi. ẹ má dé Instagram. sábà jẹbàjẹ bàjẹ. ẹ má lọ TikTok náà. Ah, ẹ má dé WhatsApp o. ẹ má dé. kọ́lá ẹ dé Facebook náà. mo máa ń tajà lórí WhatsApp. ọ̀rọ̀ àjẹ dà fún mi. bàǹkì ẹ má jẹ́ ọ̀sẹ̀. oníbàjẹ́ àbà. ẹ wo ọlọ́run mọ̀ fún yín ṣe. ìyá ẹsẹ̀. ó náà o. òyìnbá mi máa ṣe ìyá ẹ lójú. àwọn òpin ṣọ́ọ̀pù rẹ̀ tó bá nẹnu yá ẹ bò tó bá nẹnu yá ẹ bò asọ́pẹ́lẹ́ nu yánmọ̀ yánmọ̀ tàjọ́. bá fi ìgbà tó ṣàtọ̀ lé mi mú ṣèbí ìjà ẹ lẹ́nu yá òkò ni ó lè à ó lè dá mọ́ o kí ló ṣe tún kù. tèmi jà ni oyin lẹ́nu ibi ilẹ̀ bàbá mi jà èkó tún sọ̀rọ̀ bàbá náà mi jà èkó tún sọ̀rọ̀ wọ́ sọ̀rọ̀ màá pẹ́ lọ́nàdù sí àmà ilé ìjà ilé òbẹ́ máa ṣe. wọ́n ti fa àárọ̀ tàfàlà wọ́n ti lálé ìjẹkújẹ ìmúkúmu ti mú wọn lórí mo dábàá ń ṣe lò kí ló wá jẹ láì bóyá ń ṣe yìí. ẹ mú bínú ah, olórí ibú ni bọ̀bọ̀ jakú wọn ti ní oyè wáyà yìí mọ́ rẹ̀ gan ti láàrin mi bá a ṣàyídì ẹ mọ́ bínú ìwọ tó yẹ kó ṣàǹkọ̀rọ̀ tó wá ń ṣàn gbangba ṣé wù yẹn ó yẹ kó máa kí ẹ mọ́ léèrè ẹ máa jì àìmí ò fẹ́ wọ àwọn ọkọ báyẹn náà. báyìí ẹ̀mí ẹnu kú bẹ eléré ibo ni bọ̀bọ̀ mo ti rọrùn bàbá mi báyìí mọ́ àní ẹ̀wọ̀n bẹ̀ ṣe. ni wọ́n á ṣe bẹ́ẹ̀ dájá gbé dùn ẹ̀ lẹ. ìwà dájá Ìgbéke, ẹ jẹ́ àwọ̀ yàrá yín. Èéfín ni wà o. Kí ló tẹ̀lé? Ó ṣẹlẹ̀ báwo? Ló ṣẹlẹ̀ báwo? Ọ̀pọ̀ lè mi ni bá ṣáìdì mi bá ṣáìdì kan. Kí ló ṣẹlẹ̀? Ta lọkùnrin? Kí ló ṣẹlẹ̀? Ah! kí ah, ló ra rẹ. mo gbé èmi alápinnu sà ah, sọ mi ṣe alápinnu. ẹni ah, òjò balẹ̀ ṣàṣẹ mi ẹ máa ń gbẹ sí lọ kú. mo sọ̀rọ̀ bá mọ́tò bá kọ́lé mi mọ́tò bá òun. nínú ilé mi. ṣé o mọ̀ mi ó mọ jacuzzi. bílẹ̀ bàbá ní kíní kan ló wà á máa pa ọ́ lálọ́ọ̀dù sí lálẹ́. a máa pín lọ́dọ̀ sí everybody a jẹ máa kẹ́ everybody. sọ ń gbàdúgbò wa ni. òun náà ni mo ní kí n sọ fún yín sáré gbẹ́ ìkọ̀kọ̀ lẹ́ni fíìdì. ó ti yẹ ẹyin lẹ́ni fíìdì bí nìyẹn fẹ̀ gan. ó ti yẹ èmi máa ń kó pléyà wá òun náà máa ń kó pléyà wá báyìí gba Premier League à ń gba Champions League UEFA máa ń lọ lórí fíìdì yìí dáadáa Ọlọ́run gbogbo ẹ̀ wá ń lọ déédéé gan. ǹjẹ́ mistake hmm. ibi tí o ti gẹ́ẹ̀tì mi èmi ò ní fídì mi ń wo bọ́ọ̀lù ṣé mo mọ lẹ́mírèètì ni mi sì wo bọ́ọ̀lù ah. kí ló dé tó fi wá ń darí. kò ń ṣó lè ṣe àdúrà kọ́ni jẹ kọ́fíìnì àmì fídì yìí fẹ́ fídì yìí ó fẹ́ fídì yìí fẹ́. ẹ àmọ́ ọba ó mẹ́nu ẹ̀ máa gba ìtẹ́ náà wà ń bẹ̀ ó yẹ àwọn àṣà àlàfàjà mo ti kú òun bẹ̀ pọ̀ tó bá nẹ́nu ẹ bá jẹnu tèmi náà yá mà ọlọ́run. <laughs> ní báyìí ò dá o <laughs> àsọ̀rọ̀ ẹlẹ́yin méjèèjì ẹ wá ṣe pranki fún mi <laughs> ẹ bí ìjà ṣe pranki. wọ́n kí àwọn bá pranki ni. mọ́mọ́. torí ọdún three orí mi ti ọdún ẹ̀ tí mi tọ́ nìyẹn old member lè ní àti ẹ̀ customer sí customer ni ni wá tìyàwó mi ọgbà ìyàwó mi ní àjọṣepọ̀ àjọṣepọ̀ nínú yàrá mi àjọṣepọ̀ kó a jọ mú fúnra wa ni ilẹ̀kùn yìí kan dá mi mọ́ mi ṣẹ̀ṣẹ̀ ń wá mi kọ́sítọ́mà yẹn. gold member ni mí sẹ́. ìyàwó mi lórí ìyàwó mi. ìwọ ọmọ bá tó ṣì lóró yẹn o ó ti yẹ ẹ máa ń gẹṣin lọ káàrọ̀ ọmọ lé mi ṣòro ìwà ọmọ mi wà lọ́wọ́ ẹ̀rù bí wọ́n ti ná ọmọ mi lọ́wọ́ ẹ̀mí náà ná ọmọ èèyàn lọ́wọ́ mo ti wọ́n bá jọ ń tọ́mọ àlè mi mo ti ń tọ́mọ lọ́mọ èmi náà ń tọ́mọ lọ́mọ ó ti yẹ ẹ̀rù mi wà lọ́dọ̀ yìí o. Ah ṣé mo sùn yẹn jí mi tó bá jẹ́ mo sùn. má sùn reality ni. mi tẹ̀lẹ̀. mi jàjà ń wá mi rẹ̀ fún dá mi mọ̀. ẹ jẹ́ kí n kú bí gbà náà. ọ̀pọ̀ àyànkó tó lọ ọ máa pa mí títọ́ ọmọ ọmọ akọ́lọ̀ náà máa ń gbé lábùn ẹ̀rù ìwáyé wèrè má bàa ti ṣe ibùkù o èmi máa ń gẹ̀ẹ́sì náà fún ìyàwó lé ní o yẹ lu àti ẹ̀ńgá jọ máa ń hàn máa gbé ńlá ẹ̀ ń sìn lórí ẹ̀rọ máa dì mí lọ́wọ́ ni. bá ti yá máa ayé ìgbàgbọ́ ọkùnrin yìí kó bá ní dákú dákú ibà yín ṣe ni bá ṣàìdì kan ibà yín ṣe ni. mo ti ọsọ àrí pé dákẹ́. bá ṣàìdì takú mọ ṣeré bá yín ṣe ni. olùwògbé ńlá ńlá fún mi. ìṣe ni ibà yín ṣe ni bá ṣàìdì. ṣé ó ń bá òjì ní kọ́ mi òjì kọ́ mo fẹ́ fara ti nǹkan. ayé mi ò fẹ́ fara ti ayé mi ò ayé mi ibà yín ṣe ni mo bàbá ṣáà ní báyìí sí èyí. mo ti mọ báyìí sí èyí. mo jọ bàbá ṣùgbọ́n lójú mi lóòótọ́. ìbá sí èyí dàkú ayé mi o. gbogbo mo ti wà lú ẹ lọ́jọ́ sẹ́bẹ̀rẹ̀ ní ṣe. ìṣe ni ìṣe ni bàbá ṣáà yìí. ọmọ rẹ ìwo lọmọ rẹ tọ́lọ́ wa. ìṣe ni gbogbo ẹ̀ tí ń pẹ́ bí nínú ọmọ ìṣe ni ẹ̀yẹ ni àwọn ọmọ. dàkú ìṣòro ní mo ti gbọ́ tí mo fẹ́ gbọ́. ìṣe ni. mo ti gbọ́ òun ọ̀dà kan bílí wọ́n ti sọ fún mi pé bí ni nira ẹ̀. àdìsí ẹni àdìwẹ̀ àti bídà àti ṣàyídì ẹ̀jẹ̀ yín ní bẹ́ẹ̀ lára wa. Ah! ayé mi ò fàdé ṣé mi ò gbìyànjú tó ní. bá ah, ṣàyídì ṣé mi ò dáhùn gbọ́dọ̀ tó nínú ilé mi. bá ṣàyídì àdìsí ẹni bá yín ṣe dàpọ́lá ní bá yín ṣá. wọ́n tún sọ pé wọ́n ṣe. ṣé yàrá ah! lọ́dọ̀ mi ra ìdìbò ara rẹ̀ bóò ni a ó ti wàá gbàgbé mi báwọn bó àti ìbá pé ò ní pè mí kódà. wo wálé ọ̀rẹ́ mi mọ́ bínú oje gbogbo títí ẹ̀ ń ṣe mí gan-an wo mọ́ bínú. kí ni ìṣẹ̀lẹ̀ ọkọ rẹ sọ́ni ọmọ tàgbó mọ́ ni kí ló dé kí ló táwọn ọkùnrin máa ń ṣe báyìí iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wà ní kọ́ mọ́ rẹ̀ mọ́ kí ni. ọwọ́ yẹn mo ti ẹ̀kọ́ àmọ́ mo pẹ̀lú ìrọ̀lẹ́ mo ṣàlàyé gbogbo tó bá ṣẹlẹ̀ fún ọ. kí lo fẹ́ ṣàlàyé fún mi rọ̀lẹ́ tó lè ṣàlàyé ní ìfún. ọ̀dà wo ń tọ́ bá mi tí mo fẹ́ sọ fún ọ tí ń dìstọ́pù mi gidi gan mùtà wá bá mi o. pé kí ni kí ni sọ lórí ibu rẹ. ẹyìn ó ní lórí ọ̀rọ̀ ọmọ òun tí mi lọ́wọ́ rẹ̀ pòun fẹ́ wá gbọ́ ọmọ òun ó sì ń dìstọ́pù mi kí n mú un wá síbi tó wà lẹ́kọ̀ọ́. ọmọ kí mo pé mo lórí fún jòní ṣe mọ́ pé òun ò fọmọ mo sì ti pọ́ ọmọ fẹ́ tó lóun fọmọ kí ní sọ lórí ibu rẹ̀ kó gbọ́n èkó yóò kó òkun ni ọmọdé lórí ibu oníranù mọ̀ ni gbogbo gbogbo tí sèmi yàtọ̀ sí gbogbo yìí wọn o. kí ló tún fèsì ọ̀rọ̀ mùtà tí mo sọ ní ìsàní mùtà ń dì sọ́ọ̀pù mi o kí ló ń fèsì nǹkan kí ló ń fèsì. wo wálé ó ṣàmọ ọmọ ọmọ ọmọkùnrin jóòní tí mo wí fún ọ mo wí fún ọ ní jóòní pé mi àyèmí rẹ̀ ń ṣe yùnyún yùn pẹ́yùn kẹta jọ ń ṣe wọléwọ̀de mo lórí ibú ìṣúra ṣáìdì sí káwa pọ̀. Ah! ọkọ rẹ káwọ. àjàǹgbá ah, mọ̀ fún àṣírí ti tú àṣírí ti tú báyìí kí ló wá fẹ́ ṣe báyìí kí ni ó àkọ́ o wọ́n ń pẹ́ kó tó wọlé gbà mí gan kèé wálé wá sùn ìwà mo tó so lórí ibú ọwọ́ ara rẹ̀ akọ ajá àbí yòó sí lẹ́sẹ̀ bó ti já wọlé nìwọ̀n ó ti ká wa o. Ah, bí o ti ń fura sí ọ̀nà tí ọba fura sí ọkọ̀ ní wálé kan náà kí ló wá fẹ́ ṣe báyìí. Eh, nígbà náà mo sì wà yìí tẹ mọ bí ó ti ṣẹlẹ̀ ó jẹ ohun tí ó ti ṣẹlẹ̀ kí lè mọ tún bá mi sọ lórí ibú ọ̀rọ̀ o a kò má ba wo kó má ba sọ sí ọ̀rọ̀ o wàlí mọ pé ẹni wọlé mọ sàlàyé gbogbo ẹ fìtì fún ọ ń bẹ̀ látòkè délẹ̀ fún ti kọ́dà yín mọ̀ bó sọ̀rọ̀. ọmọ òjò ń àmọ́ káwọn pààrọ̀ fèrèsé náà fọkàn sí kinní tá à ń sọ̀rọ̀ pààrọ̀ bọ́bá lọ tó bá bọ̀ ọwọ́ tẹ̀ wá lé ọkọ̀ tí wàá bá mú ta wọ́n tún sì yàn lè bẹ́ẹ̀ náà kò dẹ̀ kọ́ ọmọ padà bọ̀ àjọ padà sí same lesson. olórí búùkì ni ọmọ búùkì ní béèrè lọ́wọ́ lẹ́yìn ọdún mélòó abẹ́ lórí. ah Eh, àǹtí ẹ dákun àmọ̀wọ́ yín mo wá gbà á lórí tẹ́ ẹ pọ́ mi níjọ́ ní mo ṣe bẹ́ẹ̀ tí ní í ṣe o àmọ́ àṣírí ti wá tú ọkọ mi ti ká mi pẹ̀lú kọ́nà àwọn bàrà mi tí mo ṣe súlẹ̀súlẹ̀ pẹ̀lú mo ní ti ṣe. ọ̀rọ̀ ẹ ń yé mi ni o àmọ̀ràn wo ni mo fún yín gbà tẹ́ wá kí ni mo ní kẹ́ ẹ ṣe ìgbésẹ̀ wo ni mo ní kẹ́ ẹ gbé tẹ́ bá mú tọ́sìn gbogbo ara yín báyìí ó máa gbóná wà ní gbogbo tútù tẹnu mú yín yìí ó máa já dànù ni ṣe ti gbọ́ ẹ mú ẹ̀dá jẹ tó gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ fún yín ṣé ẹni tó bá máa ṣe iṣẹ́ wa yìí ó gbọ́dọ̀ ní pákéjì ni o ẹ̀yin náà ṣáà mo ṣe múra tán lórí nǹkan tí mo ń ta sójú àgbo ìlọ mo fi pákéjì ara mi báyìí tó bá jẹ́ pọ́jọ́ míì ni tó bá ṣe pé torí ẹ̀sìn dà tutù máa kó tán sókè báyìí ni ah, gbogbo nǹkan ló pákéjì gbogbo ìtẹ́ ìwọ nǹkan tẹ́ ìwọ ìtẹ́ ìmú gbogbo ilé ìtẹ́ ìjà sórí ẹ̀ nídìí èrè orí mi ni wọ́n gọra rẹ̀. ẹ rórí mi ni ẹ rí kó ń sọ̀rọ̀ ni. wọ́n gọra rẹ̀ bó bá bó bá jẹ́ báwọn èmi náà mọ̀ dá sí i. irọ́ o. <laughs> èmi náà mọ̀ rárá fúnra mi ẹ lè béèrè mi lábàárà. Ah. <laughs> èmi ò mọ̀ fi para. Ah, ó ti tọ́ nígbà yẹn. ẹ ṣeun bó mhm. bá jẹ́ báwọn ni ó ti yé mi. tó bá ń gbọ́ má gọ̀. má gọ̀ o èkó la wà má gọ̀ lẹ́kọ̀ọ́ má gọ̀ rẹ o. bó bá jẹ́ báwọn èmi gan já sí i. ẹ ṣeun bá ṣe rí ṣé torí pé ìta àgbọ̀nsìn mo ní ká di ajá àgbòrò ni. ẹ̀rọ akọ. àwọn ará ẹ̀kọ́. ṣé mo ní ká máa tẹ̀lé ọkùnrin ọlọ́kùnrin káàkiri ni. ẹnìkan tójú yín fẹ́ rí lójú yín nìyẹn. ojú àwọn tó jẹ́ pé wọ́n láìkọ́ máa ṣe ṣìdán kọ́ dẹ̀ láìkọ́ máa ṣe tinú wọn yẹn. kọ́ tójú wọn fẹ́ rí lójú yín ti rí yẹn. àwọn ẹ̀kọ́ pàrọ̀ rọ̀ mọ́ lọ́wọ́ ah, ah. ní mo mo ti parọ̀ ọ̀rọ̀ ọmọ yín lọ́wọ́ ẹ̀ máa gbà mí lọ́wọ́ arábìnrin ìtòrí ọlọ́run ìwọ ọmọbìnrin ìmà ṣàánú mi wọ́n àkóbá mi gbogbo nǹkan tí mo máa kọ́ ẹ pákéjì lásán ni mo máa ní kí mo máa kọ́ ẹ. ó ti ní kí n mọ ọ̀fẹ́ ní ti fáwọn mi ti ń patronize mo pa sí gbọ́rọ̀ ni bó ní ti wá ṣe mo ní ti wá ṣayé mi báyìí. mo ní ká ìfẹ́ ní sí kí ni ah. tí mo wá ní ká ìfèsì sí ṣé mo wá ní ká máa pẹ̀kẹ́ mọ bíi ti lollipop ni ah. ṣé mo ní ká wọṣọ gidi kẹ fọ́nra bí yayín kẹ máa fi pep sára yín kẹ má jọ àwọn àwọn alágbo tó jẹ́ pé wọ́n kì í ní ìtì ṣé kan tí mo kọ́ yín nìyẹn ẹ bá ló ń pẹ̀kẹ́ mọ. Um ẹ ń pẹ́ kan mo ń dùn mọ́ yẹn wá ní ọkà yín. wá ní ti ṣe báyìí. ẹjọ́ ìdílé kẹ́ pàṣẹ fújà lọ ah. ẹ má fi rádaràda yí mi lára. àṣẹ náà fún àìsí. ẹ máa àǹtí kí ẹ kóra yín lọ jàre. mo sori ibo mo gbọ́ra rẹ wọ́n ló pé mo gbọ́ra. tí bá ní kẹ́ má gbọ́ra yín yẹn mo ní ká máa lọ ṣèṣekúṣe kiri ni bí mo ṣe wà nílé ọkọ ni mo wà náà mo ti bímọ mo wà nílé ọkọ mo ń tọ́jú ọkọ mi mo ń tọ́jú ọmọ iye pé torí pé mo ń tàgbo kí bá máa ṣe ìṣìná káàkiri mo ní kẹ́ ní ìtìkẹ́ pákéjì ara yín ni mo sọ fún yín má gbọ́ra ẹ má gbọ́ra ẹ pákéjì ni mi ní tẹ́lẹ̀ bá ṣe ṣìnà kiri ọlọ́pẹ́ kẹ́ mọ̀ ńlá ńlá ńlá ńlá ó wá dé ṣùgbọ́n ẹ lọ́wọ́ ń ṣe wá pariwo ṣọ́ọ̀bù náà kó bá mi. ẹ mú ké Baba Said, ẹ má fi bàbá saheed sọkọ kí ló dé ẹ dà ẹ pè mí lẹ́mùkẹ́. Ah, èrò ń gbà ẹ kàn wá ẹ sọ fún wa pé ń bọ̀ àmọ́ pé bá fẹ́ gbàlejò ẹ wá dé nísìn kódà bẹ́ẹ̀ ṣe wà. mo kí o sì dákun. ẹlò ẹlò kí ni gbogbo rádáadáa tó ń sọ lẹ́nu yẹn náà kọ́ máa gbé ẹni bàbá saheed mọ́. àbí kí ló tún fẹ́ sọ wọn ṣọ́ máa ń gba súnálẹ̀ méjì ni. Ah, wọ́n lè sọ súnálẹ̀ márùn-ún. kí ló fà á rú rú rú ìdílé fẹ́ fà yẹn ńgbà tẹ ẹran téèyàn pa ń súná tí ọba ti rẹ̀ ẹ sà èmi wọn yọ padà wá orúkọ tí wọ́n sọ àwọn ṣùgbọ́n ńgbà tí mo fẹ́ gba ọmọ yẹn bí tẹ́ ń ka nǹkan fún mi inú mi dùn pé nu abẹ́ àti bàbá tá a wà jọ̀nà làwà tẹ́ ti ń ka nǹkan gbogbo ń tẹ́ ẹ kà á gbìyànjú bá àti èsì gbogbo àṣẹ díẹ̀ o kí ló dé tẹ̀yàn sọ mi pé ajá lè fẹ́ fún mi àǹfààní àdúgbò àjọ tí mo wá lọ ègbé ajáde apẹ̀rẹ̀ tí mo wá bẹ̀rẹ̀ sí ní fọ́kiri fọ́kiri fọ́kiri. oníjà fọlórí agboolé yín. àjàbí orídìí ọmọlájà. ajá àdúgbò tó. òtòtò hello three lines listen sí mi njó gbọ́ mr three lines gbà tó wáá fẹ́ ọmọ ń bí ṣé wọ́n sọ fún àwa wípé ajá ni ká fún ẹ ṣé ajá la hand over fún ẹ odidi ọmọ àbọmọ èmi ò wá ní pé ọmọ ti wá di ajá orí ẹ ti gbálẹ̀. èmi náà mọ̀ tí mo order mountain deliver ṣé mi mú hand over ẹ fún ẹ. mi ní respect o ẹ fọmọ gidi o fún mi o ẹ má rò pé má respect yín bí àná inú mi bàjẹ́ mo ti wà ẹ yíwé ábì mi lónìí báyìí mo fẹ́ nínú bó jẹ́ two third má gbà nù kàn tẹ gbà tí ìgbà lè gbà wọ́pọ̀ má gbà two third àwọn ìgbà tí ń tọ̀. kí ló dé. ẹ jọ sá ẹ jọ tọrọ kí mo tiẹ̀ ń lo sá fún ó dà bórí mi kò pín. ó dà kò pín náà. kẹ́ ẹ bá sì jẹ́ àná mi ni mo lè mọ pọ́n ilé ẹ ṣáà náà mi báyìí o bí mo dẹ̀ ṣe wà yí ara ń kan mí kiri ẹ̀kú fáǹgò ni mo dúró tìkàtìkà. ọmọ tó fẹ́ bí sulaka lọ́dọ̀ wa tó bí ọmọ fún ẹ ló sọ fún ẹ pé kò ṣe ya o ṣá. alábùrúkọ èmi kọ́ ló bímọ fún o òkú ni wọn parọ́ mọ̀ lọ́jọ́ kò yọ. ṣé kìí pé wọ́n jí wọn bọ̀ ká ni wọ́n ọmọ yín mi ò fẹ́ mọ́. ẹ ká sọ ẹ ká sọ ẹ kú lérè wòye wòye mo kí yọrí sàjẹ́ mi. Muta please. ẹ baba. hello. hi. Muta. ọmọ ló lẹ́ ń ké sí. nínú ilé tèmi ẹkùn. ìwọ. Mm-hmm o wọ bí o ní ṣoríire ẹ má lọ wá o ajá tó bá wọlé ẹkùn afẹjẹwẹ bọ́tà bí. bọ́tà mọ àbórí ń ta yín. ẹ mọ̀kẹ́ agbáragbà. àbórí ń ta yín. agbáragbà. ẹ kọ́ bẹ́ẹ̀ kí ló ní kí má máa ṣe yìí. ọbẹ̀ nílé yín jìnnà kí má kí má lọ ẹ má lọ wá o kí má wá bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ní kí n máa wà. ẹ tọ́wọ́ tọ́wọ́ ọ̀rọ̀ nǹkan kí ló ṣe. èmi náà lè bá. ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ bàbá. ok mo bọ please mo bọ. My Baba is Papa Baba. I advise you not to come. If you come, you will meet me here. Hello. Hi. Mota, má try me. Mo bẹ́ kó gbóòórùn ẹ̀ go to the pé mo strike. Báwo ni kí ni perfume set to olóògbé a? Ohun first attack. Àmọ́ tó to deliver first attack In n tẹ́ máa rí <laughs> You will regret of your life. Mo dá tí n bá jù sí ẹ̀. Jìbìrì ìlú back. Fly my fly. Ẹ mú bag tó. Èmi àbí. Bẹ́ẹ̀ni mo sọ fún yín. Wà á jí sọ̀rọ̀ lé. Ẹ̀yin tí wọ́n Ah, ẹ̀yin náà lè máa dín àkàrà nígbà tí wọ́n bá lọ tán. Ah. mo fẹ́ mọ̀ sọ tí bàbá yà fi tèmi. ṣé ní ìmọ̀ ẹ̀ ti bá rà ti bá lálù yìí. ọyọ ìgbésẹ̀ kan. torí pé mi ò fẹ́ kí n ja ìjà kí n jẹ̀bi. jọ sọrí sì tó gbé wọ mi. I am frustrated. Tell me the frustration time. My life is miserable. o o ṣòro tó dà. ẹ kó bẹ́ẹ̀. wọ́n kọ jábọ́ dànù. èmi kébì jábọ́. As you fall like a mango tree. Yes. Don't side up with me. Come on. Can you see something? Muta! Hi! Ma drop eh. Frustration is written all over me. Muta! Sir! Tó bá pọ̀jù máa delete ẹ. You cannot delete me. Èmi. Bẹ́ẹ̀ni, tẹ́ bá delete màá wà trash. O sọ. Mo tún lè recover ara mi padà. Ó wà lórí cloud. Read my lips. I am frustrated. Low cost frustration. Your daughter, she has toyed with my life. My life has bent. How? Thank you. I will explain to you because I know you are an elderly person and you are ready to listen to an explanation. Amazing. listening. Yay! Bah! Thank you. Èmi ni mo jábàlẹ̀ ọmọ yìí. Bẹ́ẹ̀ ni èmi mo kọ́kọ́ fẹ́ tẹ́lẹ̀. Ó dà lóyún fún mi nìyẹn. Mo reject it because mi ò tí ready. Kò sí kan tí mo fẹ́ fi ṣe ọkọ ìyàwó mi. Àná ọ̀sán ọmọ pẹ́ tó já. Mo nínú òwe fún pregnancies. Ó lọ fi ojú mi ó lọ fi fẹ́ èèyàn kan lẹ́kọ̀ọ́ fáyọ̀ ó bímọ yẹn èmi àti ẹ̀sìn ṣẹ̀tú ẹ̀ kò dẹ̀ sí ìgbà tó bá padà wá sínú ìlú yìí tèmi àti ẹ̀ tí àkì máa ń ríra wa. ọ̀rẹ́ mi wọ́n bọ̀ ṣe ń fírẹ́sì bó tilẹ̀ jẹ́ pádélé bọ̀ ni ọ́ ó sì ń fírẹ́sì náà ni sórí wíìsì tó monday ni mo fẹ́ràn jù bó tilẹ̀ jẹ́ pé kankan náà ni àmọ́ mo nífẹ̀ẹ́ sí sọ́ọ̀fù. wàlíjọ́ wo lọ́ọ́ jà wọn è pè ní wíìsì wíǹgì lọmọ ń pè wíǹgì àyìn mọ pé wíǹgì ni pàǹpà kọ́ rèé léyìí ah, ah. góòdù ní ìtàlíà ọ̀rọ̀ mi ni ọ̀rì pàǹpà ọ̀rẹ́ rúta sí wọlé ọ̀rọ̀ rò mi ọ̀rì pàǹpà. ẹ gbàgbé náà gbẹ́ni burúkú jọ ẹrù wèrè wọlé sí wọlé ẹ pẹ̀lẹ́ kọ́sọ́mù àbáwá kẹ́ ẹ parí ẹ̀yìn àtẹrù. káyìn náà kan kẹ́ ẹ sọ kúta lẹ́ ń bá káàkiri ẹ ní respect ni ẹrù dùn ẹ lè ẹ mọ̀ yàn kí ni ẹ sì já wọlé burúkú. pẹ̀lẹ́ o nítorí pé mo fẹ́ wálé eyín tí ọ̀fà yìí náà ìmọ̀ pariwo àgọ́ onílé ṣe káwọlé ni sórí rẹ pé sá. mutaki ni gbogbo eléyìí náà. Eh, sọ́yẹ́ kọ́ dá mi dúró síbi tí mo wà kọ́yẹ́ kó ti wá bá mi. kí ni bá káàkiri kó tó dúró bíi two thirty fẹ́ lù. Ah, ẹbí rẹ kankan lè tọ́nà ọ̀pọ̀ tí wàhálà bá dé. ẹ dákun mo sọ fún mi pé ìwà àti mùtà tí mo ń darálẹ̀ bíi ọ̀dẹ̀ tí ó kó gbara rẹ̀ tí ó sọ ilé sọ̀rí tó dúró bíi arìndìn tí èsì pé bóyá ń sì ń jẹ iṣẹ́ rẹ̀ ń fọ́ kulí rẹ̀. wàhálà mùtá pọ̀. ó sì bọ̀ fọ bẹ̀. wàlí wàhálà mùtá pọ̀ onírànú ara rẹ̀ mùtá dàkún fi mí lè jẹ nǹkan mo bá wá fi mí lẹ̀. gbẹnu sọ́jọ́ rẹ̀. bóyá bàbá níbo bàbá níbo ni lọ kọ lọ́bì kankan ẹ tó ti lọ́kọ̀ tiẹ̀ kí ló bá káàkiri. wàhálà mùtá kò ní bẹ́ẹ̀ gbádùn dákun ọ̀rẹ́. padà báyìí zọwájú zọwájú ọkọ mi bẹ́ẹ̀ lé mu. sọjọ́ wọ́n yàtọ̀ sáwọn wèrè tó ń bá káàkiri mi ò sí inú rọ́bìsì ìwọ́n tí mo padà bá bá x òun ló fa rọ́bìsì kan dákun kó sì lọ. tí wàhálà bá ṣẹlẹ̀ tán sẹ́bìrì rẹ̀ kankan tọ̀nà fún kí wọ́n àti ta ni. èmi àti ẹni àbórí ta ni. mo jọ àwọn dìdìrín tó ń gbé káàkiri àbí mo jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi tí ń tẹ̀lé ọ kiri. látòní lọ ó ti dà sọmọ fáwọn bọ́ìsì ọ gbọ́dọ̀ kọjá sáfájì wọn. kó sì lọ àrẹ tí gbogbo tó bá fẹ́ sọ lẹ́nu eh? ó ṣe rí alágbádá àyà akúkú gbọ́nú tẹ̀ náà pé babaláko bàbá rẹ ló jogún agbádá ìlọ́wọ́ rẹ̀ rẹ́bìs. ọ̀pọ̀lọpọ̀ yẹn lépo ìwọ tó ti kún kéke. kọ́ọ̀sì la ìwọ ló ti dákú sàárín kan súnmù. kílọ̀kùn kílọ̀kùn kọ́ parẹ́. kí wọ́n lọ ọ̀rá rẹ̀ ayé. ó ti dàsọ́mú fáwọn fẹ́ẹ́ sùn. lọ́kọ̀ kọ́ọ̀sì lọ́kọ̀ ẹ̀ka ayé. tọ́ba kọ́ọ̀sì àfàjì tí wọ́n bá lù ọ́ bí kan fẹ́ pa ó pè mí lọ́mọ ni. bó ṣe rí olóṣù ń gò tún ọ̀dẹ̀. ọ̀jọ̀gọ̀jọ̀gọ̀ tún ni ọ́ wọ́n mọ̀ gbọ́ ọlọ́gọ̀. wọ́n gbọ́ ọlọ́gọ̀ wọ́n gbọ́ ọlọ́gọ̀ olóṣù rọ́bìsì ni mo ti ń bá káàkiri ìyẹn náà lọ fọ arọ bí sí ẹ mọ bá ẹsìn yín ẹ mọ bá ẹsìn yín yóò mọ wọn àrùn yín mọ rubbish. kò sí jàlá rẹ ara wa why you not avoiding me why. muta sá. gbogbo àtọmọ mi lọ sọ́dọ̀ ọkọ ẹ each time tó bá sí àbà ó máa ń rún. ni máa ń pẹ pátá as as as as a matter of fact. tó bá wá gbọ̀ngàn tí táǹtì mò ń bínú tí máa ń sọ mi fẹ́ rí ẹ bí ẹ ó máa ń fọ lẹ́nu. ẹ̀yin bínú tì í nìyẹn ó níbi tí máa ń gọdẹ abẹ́ igi òróǹbó a máa ń kọrin ṣe ń písù bẹ́ẹ̀. ọba fọlẹ́nu bẹ́ẹ̀ ni máa fọlẹ́nu. jẹ jẹ tó ma ẹ dákun mr ma my friend my friend jọ ẹ ń kọ ọ̀rọ̀ tẹ sọ yẹn ṣé ẹ rasi ni ó bímọ fún yín. bẹ́ẹ̀ ni ló gbà pọ. ok ẹ má bínú ẹ dákun pé pé sọ mi pọ ṣé ẹ̀yin ni ẹni tí máa ń pè tọ̀rẹ́ tí máa ń pè ọ̀rẹ́ rẹ̀ tọ̀rẹ́ ọ̀rẹ́ máa ń pè ra wọn. ẹ ọ̀rọ̀ ṣé a fẹ́ gbọmọ. bẹ́ẹ̀ ni mo fẹ́ gbọmọ. èmi ni mo ń dààmú wẹrẹ. that's my thing you. that's my thing you. it's my pleasure. it's my pleasure. eye bí ọ̀rọ̀ ilé ayé mi ṣe rí rè tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo wà ókè ẹ wo lùkù mi báyìí mo ti lose a lot of things. I like your stature Ah, this is not my stature. It's the frustration that turned me like this. Frustration stature? Bẹ́ẹ̀ni sá. Sẹ́ni ìyá jẹ mí gan-an sá. Ìyá jẹ mí gan-an wọn lọ bá spiritual people ni mo lọ bá pé ẹjọ́ ẹ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tí ń jẹ mí níyà yìí. Ok. Wọ́n máa ní àkọ́bí mi kan wà dàbí òrùlé mi kan. Egbé tí mi bá mú wá nílé mi padà, ayé mi ò rí dá. Àtàyé àtòbí rẹ̀. Ayé ò rí dá. Ah ẹ tẹ fi ègbélé fún mi ọgbọnà wẹ ọgbọnà wẹ ẹ fi ègbélé fún mi. ẹ fi ègbélé fún mi. ẹ jọ àkọ́bí mi dà. Ah, eléyìí lẹ́gbọ̀n. sákò mi rẹ̀ ah, wọ́n tẹ̀lé same plan ẹ wo ni mi watermelon èmi ló jọ sẹ́ẹ̀kù mi watermelon níbi. ọmọ tó mi bọ́ tọ́jú tí mo bẹ́ẹ̀ tọ́jú mọ̀ ọ́ rà ní skul. sẹ́yìn náà ni. ọmọ tí wọ́n ti ń kọ́ ní sandy. sọ́dún lẹ́tà a sandy. lẹ́tà a sandy ah, lẹ́tà b sandy pọ̀. ẹyẹ bí ẹ wo bàbá ẹyẹ àná ẹ jọ ẹ tọ́nà two thirty fẹ́ lù kílẹ̀ tó mọ gbogbo ń tẹ́ àgbà lọ́wọ́ mi o. sí my friend it didn't look like me. ẹ wọ́n Muta ah! táwọn ará bàbá ti pè mí kó ti sick mi níjọ wọ. kí lè rí tẹ̀sán bẹ́ẹ̀. gbogbo tó ń ṣe mentality dis dis eh, eh, eh dis what. I, I, I, I was disorder because of my four child. I try to display out. okay with my display I'm going with my four child. wọn bí ya ere. kí lè wí kí lè sọ. wọn bí ya máa sọ yín di ọ̀jọ̀gọ̀jọ̀gọ̀ ẹni máa ní kó gbà yín lọ́gọ̀ tó bá fọkọ̀ ẹbí clever ilé kejì orí ẹ̀ tẹ́lẹ̀ jẹ́ òun náà tẹ́lẹ̀ jẹ́ òun tẹ́lẹ̀ jẹ́ òun tẹ́lẹ̀ jẹ́ òun lásán ẹni tó ní kejì lásán ẹni tó ní kejì ẹ wò ẹ wò ẹyin lẹ́ ń kà nǹkan o nínú gbogbo sẹ́ nǹkan màá gbà àmà máa mú yín lọ ẹ wò bí màá máa mú wọn lọ ìyàwó yín ọ̀fọ̀ ẹ mọ̀ pé wèrè ni mí ẹ máa tiẹ̀ ní wèrè bẹ́ẹ̀ mi sọ lẹ́mi tí wọ́n fẹ́ kú bí. èmi àbí. ẹ má èmi náà má gbára sí èmi náà má gbára sí. ọ̀dà bẹ́ẹ̀ má jà bàbá mu tilẹ̀ èmi kò tẹ́lẹ̀ èmi kò tẹ́lẹ̀ bàbá mu yàwó la sọ́jú rẹ̀ ẹgbẹ́ ẹgbà yàwó mi ló máa pa mí sí. màá lù ẹ̀ ẹgbà yàwó mi ló máa pa mí sí. màá lù ẹ̀ ẹgbà yàwó mi ló máa pa mí sí. màá lù ẹ̀ ẹgbà yàwó mi ló máa pa mí sí. a ti gbọ́dọ̀ wípé ó lọ ó lọ ṣe tí ò dáa ó lọ fi ọmọ fún àlè rọ́bì pàápàá kọyàwó. ẹ máa bọ̀ jáde òsì bọ̀ èyí ọkọ kọ́ lọ́jọ́. ọ̀rẹ́ mi orí tó ara rẹ dé ayé rẹ wá ta pa òbí àgbàdo ó sì gbòkè bí orógbó nígbà mò ń fún ọ yé káàkiri ó ti lórí tó mo wà ní ọkọ tún yàlè ibẹ̀ ń náà tún yàlè kó dáa sórí ń tọ́ bá yàrá rẹ̀ dé báyìí. wọ́n wà láàbára wa sùn tọrọ mo sì ń sọ mo sọ ògìlè gbígbà pẹ̀lú sùúrù sórí báyìí lọ ti padà sí sí àárọ̀ lè fún wa lè fún wa sọ́dà tó ṣe kúrò mi ò lọ́wọ́ sí o ìfẹ́ wà lábúlé ayé mi ń tọ́ bá. Thank you ìwọ ìtí ló tó lọ léyìn mi ò sọ pé pé mi ò fẹ́ rí ẹnu lé. ẹ má bínú bàbá mi mò ń bọ̀ ọ̀rẹ́ mi sọ̀rọ̀. ó wàá fokùn di ẹ mọ́lẹ̀. sọmọ lẹ́yìn abá fi ọwọ́ wa mi sọmọ ní ẹ ìsọmọ ah, ọjọ́ tí yàyín bí yín ìgbọ́dọ̀ sọ pé òfin kínní rẹ̀ dùn ṣé ń tá aráwọ̀ lọ ṣe lẹ́kọ̀ọ́ nù tọ́ wá dé tó bójú ara rẹ jẹ́ ṣé wà lè tọ́ lọ wù lẹ́kọ̀ọ́ torí ngbà màláìka ọkọ rẹ ó ní oṣẹ Ọlọ́run ò bójú mi jẹ́ ìwọ lọ rí bójú wa jẹ́ lẹ́kọ̀ọ́. mọ́ọ̀mù orin tẹ́ ẹ̀kọ́ ní ìsìn yóò ta sí rìn sẹ́ẹ̀mọ́ kó dùn kàn wọ́n ni. ta sí o òkè torí kò wá lójú kan kí n mọ́ kọrin mọ́ kí n dákẹ́ ẹnu ṣé mi mọ bọ́ ọ lójú ni àbí èmi mọ sọ́ọ́ di tá wọlé. fẹ̀yìntì please. Májèlé mọ́. Yorùbá Yorùbá. Lọ́dọ̀ àpọ̀ ẹ mọ́ yẹ àwọ̀ ẹ mọ́ yẹ mi àtọ̀rẹ́ mi. Gẹ́gẹ́ ta o. Ló bá ta. Ọmọ ríra. Ọmọ ríra o. Létí sí mi. Gbogbo tí ìyá ẹ sọ ọ̀rọ̀ péré ni. Ó lọ Èkó. Orúkọ tí a ò sọ ẹ́. Ó lọ gbé wọlé kò. Ó bẹ̀rẹ̀ sí ẹlẹ́yà. Òun ti wà. Ó ń dójú rẹ̀ èyí dojú tẹ ìsáwà lába ti ṣe àtẹrẹ. sọ pé gbogbo wa tó wù í tí n bá fẹ́ jáde tán ó yẹ kí n dájọ́ sí táǹtì tó máa pa ẹ́ kọ́wé sí ẹni kó tó ba orúkọ bàbá àtìyá jẹ́. àǹtí àdúgbò àǹtí àdúgbò ẹ̀jọ̀ ẹ̀ mówó wá. ṣé o. ẹ̀yẹ mọ̀ ẹ mọ̀ pa o àìlẹ́mọ burúkú fẹ́ fún pàjùmọ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ o. That's ẹ kàn ṣe hà ni ẹ ṣe hà kí mo sọ fún yín mo advice yín mo wọ́n ní mo sọ fún yín ẹ sọ pé irọ́ àtobìnrin èkó àti tabule o obìnrin lobìnrin a máa jẹ ẹ mo sọ fún yín ẹ jẹ́ kí ṣọ́ọ̀kì ṣe mọ Ẹniọlá tó wà ní kitchen wa. Ẹniọlá kitchen wa mọ̀ mọ́. ṣe mọ̀ pé ilé ọkọ ló wà báyìí wọ́n sọ fún mi wọ́n nílé ọkọ rẹ̀ jìnnà ni òfin wá bí iṣẹ́ mọ́. fine mo tiẹ̀ láàkì pé ẹ ní information yẹn tẹ̀yìn wọn á fẹ́ fún yín ní information tí ẹ ti ẹ̀ lè rárá ṣe mọ̀ pé ìgbà tí ọkọ ẹ máa fẹ́ ṣe mọ̀ pé virgin lọ́ba yes. wọ́n bá dé ọ̀la ní fẹ́jì. exactly. ó ṣòro gbàgbọ́ dé ọlá tọ́jọ́ wà pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ń ṣe rádaràda ṣé bí wọ́n máa sọ pé àgùntàn tí bá ti ń bá já rìn yóò jẹ̀gbẹ́ ni. bóyá àgùntàn ẹgbẹ́ lé yín tí wọ́n sọ fún yín pé gbogbo àgùntàn tí ó bá bá já rìn òun ló máa jẹ̀gbẹ́ àbí wọ́n sọ fún yín pé gbogbo obìnrin tẹ bá rí mi oníyàrá ṣẹ́ni problem tí mo ní pẹ̀lú yín ni pé ẹ̀yin fúnra yín ẹ̀ mọ̀ nǹkan tẹ fẹ́ òun lè lè sìn ẹ ti dàgbà ẹ̀wọ̀ ẹ̀wọ̀ funfun ẹ̀ bímọ simply because ẹ̀ ń judge book by the front cover ṣé gbogbo àwọn èèyàn tí wọ́n bá mú obìnrin wọlé tí wọ́n fara wọn lọ́wọ́ wọnú òtẹ́ ṣé gbogbo wọn lọ ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ara wọn àbí nínú òtẹ́ ṣé wọ́n sọ fún pé yàrá nìkan ló wà bẹ́ẹ̀ hmm? ṣé anybody bá ti ń bára wọn ni àtọkùnrin àtobìnrin gbogbo wọn ni wọ́n ṣèṣekúṣe òun lélẹ̀ ọmọ èkó ò dá ọmọ èkó ò dá ẹgbọ̀nà abúlé lọ òun lélẹ̀ ó ti já yín kulẹ̀ mo dẹ̀ sọ fún yín mo wọ́n ní yín ṣẹ̀rì tí ọkùnrin bá wà tó bá ti fẹ́ ìyàwó bí wọ́n ti pé mo láìkì ọmọbìnrin yìí o wọ́n ti bára wọn sọ̀rọ̀ wọ́n ti fẹ́ra wọn kó wá fi àti òun àti ìyàwó ẹ̀ kó fi sọ́wọ́ lọ́rùn tó bá wá wò pé torí pé ó rí obìnrin kan tó ṣe báyìí ìyàwó náà ìyàwó náà ṣerú ẹ̀ ó rí obìnrin kan ó ṣe bákan ìyàwó náà ṣerú ẹ̀ ẹlòmí ẹ onírú ẹ̀ báyìí high blood pressure ló máa pa àbí kó wá dàbí irú ẹ̀yìn báyìí tí ẹ̀ rí kan ṣe mo dẹ̀ sọ fún yín mo sọ fún yín o ẹ sọ pé ẹnu mi ọmọ kékeré mi mú ẹ sọ pé irọ́ o mo fẹ́ ọmọkùnrin o ẹ mo fẹ́ bìnrin èkó mo fẹ́ bìnrin èkó ẹ àtàbúlé ẹ ti wá gbábúlé sí wọn ti já yín kulẹ̀. wo ó tiẹ̀ ti wá sún èmi náà báyìí hmm? gbogbo àwọn ọmọ ọ̀rẹ́ mi ti ń pè mí ń bọ̀ ọ̀dà eh? grandpa grandpa làwọn ọmọ ọ̀rẹ́ mi ń pè mí èmi ò bí kankan bí mo tẹ̀ wá sí bá tó jẹ́ wá náà ni pé ọmọ tó lọ́ọ́ bá ń bá mi bá a sọ̀rọ̀ ńgbà kan tó lóun fẹ́ fẹ́ mi tí ń wọ ọkọ bá ń bá a sọ̀rọ̀ kó tí. Ah, ọmọ yẹn <laughs> Deborah wá dúró dè yìí ẹ̀yin tẹ́ ẹ̀ ní nǹkan ṣe Deborah dúró dè yìí ẹ wo Deborah bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí òun àtọ́kọ ẹ̀ wọ́n ṣe relocate lọ Germany. Deborah náà tún ti lọ kọ́. I'm telling you wọ́n ti lọ. Ah, ṣe bẹ́ẹ̀ ń ṣakọ ni ẹ lè fóbìnrin kan ẹ lè ṣe gbá ẹ lè ṣàwo ó ti fi yín lẹ̀ báyìí ẹ wo, ẹ wá wò nǹkan ìgbésẹ̀ fún yín sí ṣe rí gbogbo ha àtẹ̀ ṣe mí báyìí ẹnu iṣẹ́ lẹ wà ẹ lè jókòó síbà kẹ máa ṣe á kẹ ṣe á kẹ sunkún ẹ wò kọ́sọ́mà máa tó wọlé client máa tó wọlé mi ò fẹ́ gbogbo yẹn tẹ bá ti mọ pé fẹ́ sunkún kẹ máa gbọ̀nà lórí lọ. o ti ń change ẹ fún mi. ẹ mi change ẹ fún yín mò ń assert authority ṣe bí ọ̀gá lè máa ń pè mí tẹ́lẹ̀ bóyá báyìí sì kí máa ṣe ọ̀gá fún yín ẹ gbọ̀nà lílọ tẹ bá dẹ̀ fẹ́ ṣiṣẹ́ kẹ lọ sẹ́nu ẹnu iṣẹ́ yín kẹ jókòó síbẹ̀ ẹ ti gẹ̀ tẹ́lẹ̀. kí ni mo fẹ́ máa ṣiṣẹ́ fún ó ti bọ̀ ṣé mo fẹ́ bí ọdí òbèbí ni. Yeah àbí mo fẹ́ download ọmọ lórí play store. ẹ wo nǹkan tí mo lè sọ fún yín nínú tí mi ṣe ó bá ní kò tí ì bàjẹ́ ẹ lè ti dàgbà ṣùgbọ́n tẹ bá wá farabalẹ̀ ẹ tẹ kó ẹ̀kọ́ yín báyìí kò sí nǹkan tọ́lọ́run lè ṣe ọlọ́run lè ṣe yàrá. mo ti gbọ́ mo ti gbọ́. kẹ́yìn náà padà sí kẹ́ padà sí níṣẹ́. Ah, torí kí mo wá fẹ́ fún ọ ṣiṣẹ́ mi ò ṣiṣẹ́ kankan mọ́ láyé mi kí mo fẹ́ mọ́ ṣiṣẹ́ kù pé máa ṣiṣẹ́ torí ọmọ kéèyàn jẹ ṣé torí oúnjẹ nìkan náà máa fi àṣìṣe èmi ò tẹ ṣiṣẹ́ kankan mọ́ báyìí láì ṣàfàmọ́ kòkòrò ẹ̀ máa ṣiṣẹ́ kiri ayé èmi ò ṣiṣẹ́ mọ́ ah Rasida Rasida alágbo ó sì máa yé mi ọ̀tá àṣewọ̀ gan wọ́ọ̀sì jà wọ́n tá à ń wí lọ ah ò ní ṣe fúdè wíkẹ̀ndì òṣù ọ̀fọ́n bí kíbi tó bá wà èpè ní máa ń polè fúrufúru àbídífú fúrufúru àbídífú òní dúró síbí kan àṣírí alágbo. ó ti yí dòde ayé ti dòbí rí ó ti ṣojú délẹ̀ ọmọ òjò gbìyànjú àti dàgbà ní kíá kí ni ká mú ṣe ká mú sàlóògùn gbogbo nǹkan dojúró ó ti yí dòde ayé ti lòbí rí pọ̀ ó ti ṣojú délẹ̀ ọmọ òjò gbìyànjú àti dàgbà ní kíá kí ni ká mú ṣe ká mú sàlóògùn gbogbo nǹkan dojúrú. ká fi tira ṣí sílẹ̀ ẹ̀yìn ọ̀sọ́rọ̀ ọlọ́mọge kí lóhun tó ṣe yín náà kí lóhun tẹ̀sán ayédènà ṣọ̀kíṣọ̀ ń bọ́ lọ ẹ̀yin nìkan ni ẹ sọra yìí dájà àgbòrò ẹ túnra yìí dá láì ṣe ọ̀rọ̀ kù lẹ́yìn ṣùgbọ́n kẹ́ ẹ máa gbọ́. dùn mọ́ ẹ lónìí bọ́dọ̀ la wà á ké. igbó ọ̀rọ̀ tí bàbá ìyá kì í bá ní wọ̀ ni àádọ́jú ọlọ́mọ ọ̀tọ̀. ọlọ́run àtijọ́ ní pé kó tó fi ní o wàrà ní ti sẹ́yìn tà tó bá ní kó má ṣe tó fárígá tó lọ ṣe á kù wọ́n nìkan kù wọ́n nìkan kù wọ́n nìkan kù wọ́n nìkan á eh. kù wọ́n nìkan ó ti dán dé ayé ti dòbí rí pọ̀ ó ti ṣojú délẹ̀ ọmọ òjò gbìyànjú àti dàgbà ní kíá kámú ṣe kámú sàlóògùn gbogbo nǹkan lójúrò ó ti dọ̀ndé ayé ti dòmírí pọ̀ ó sì ṣojú délẹ̀ ọmọ òjò gbìyànjú àti dàgbà ní kíá kí ni kámú ṣe kámú sàlóògùn gbogbo nǹkan lójúrò.